so àwọn àgbà ń wọlé wọ́n ń wọlé lẹ́yìn kanlẹ̀kùn wọ́n lè dáyán wọ́n lè dínkù wọ́n lè dán mọ́ léwà tí a bá fóògùn sínú oúnjẹ fún yàn àbí wọ́n fóògùn sínú ọtí ọtí mi bẹ fún ẹ yóò ṣe ṣì wọ́n lè ti pọ́sìn ẹ̀. láì sí. láì sí wọ́n náwó sọ títọ́ tí ẹ̀ nù téèyàn ó mú tó ẹ pé yóò lọ kú ni. tí a bá mú ọmọ lé ní ìsìn ọmọ lé wọ́ọ̀gẹ̀kọ̀ tí a bá mú un tí wọ́n bá fẹ́ jó wọ́n máa mú ìyé ayé kò tọ́ wọ́n fi ha lẹ́nu wọ́n á wá jó pẹ̀lú odidi àtàrí kan ṣé tí ẹ bá pa ọmọ ń lé àfi kẹ́ ẹ rí pa o mm-hmm. tí ẹ bá pa tí ìwé ẹ bá gé tọ́ bá sá lọ promise and faith máa ṣẹlẹ̀ séèyàn báyẹn bá ti ń pè jù nínú ilé wọ́n ní military spirit ni ọmọ ọmọ ọjẹ́ bí ẹ̀yà kan tọ́mọ ń wá ń sọ bẹ́ẹ̀ kàfìgbálẹ̀ pààyàn tẹ́ bá sọ ọ́ lẹ̀ after wákàtí méjì ẹ tún lọ wò ó. ewé ẹni bá ẹni bá ba ìbí ìtẹ̀ bá ba ẹ sì máa di tó máa sapá báyìí lẹ́yìn wákàtí kan bẹ́ẹ̀ ni yóò máa tún sapá báyìí yóò máa sí báyìí. ṣé ẹ rí òwú aláǹtakùn yẹn tí yẹn bá ń forí kó. Hmm, jàǹkáwọ̀. jàǹkáwọ̀ ìdààmú ayé tó tó kò sí. ṣé ẹ rí òwú aláǹtakùn yẹn tí ẹ bá ń fi ojú kó jù bẹ́ẹ̀ yóò bá mọ́ ojú lè fọ́ bẹ́ẹ̀ ó ìwé àbámọ̀dá yìí tí wọ́n bá táyàn lọ́fà á ní ríjà ayé tí wọ́n bá táyàn ní ọ̀fà hmm. tó ti náwó sí náwó sí tó sú kọ́ lọ ewé yìí tọ́bájọ́bìnrin ni kọjá méje ẹ̀ tọ́bájọ́kùnrin ni kọjá mẹ́sàn-án kí wọ́n wá lọ kó kúnná kí wọ́n fi oyin ògidì sí tí wọ́n bá ti fi oyin ògidì sí kí wọ́n fi míìsì ẹ̀ pọ̀ ojú ìgbà dáàjì náà yẹn kí wọ́n máa tọ́ sí i ojú egbò yẹn kí wọ́n máa tọ́ sí i egbò yẹn tó bá ń jẹrà tẹ́lẹ̀ bí ọlọ́run ṣe bẹ láyè kò ní jẹrà mọ́ ẹ bá rí ìgò oyin mẹ́nu ṣọ́ọ̀bù ìró ọmọ wa bẹ̀ torí pé a kì í gbé yín síbì kan kéèrà kó mọ̀ mọ̀ bẹ̀ tí a bá ní ẹran kórè àlà tó bá mú ewúro yìí tó bá da iyọ̀ sínú omi kó wá wọ ewúro kó ti já lọ́sàn kó já pamọ́ iyọ̀ tẹ́ ti fi ní omi yẹ kó wá máa bu omi yẹ iyọ̀ tẹ́ ti kó bu iyọ̀ sínú omi ewúro tó ti jápa mẹ́yìn kọ́ máa fi ewúro kọ́ máa fi ṣe kàìnkàìn kò ní ìdí ọṣẹ o kó fi wẹ̀ tá a bá ti fi wẹ̀ rà yóò máa hó yóò máa hó ewé yóò máa hó ẹ máa fi wẹ̀ kẹ́ ẹ máa fi wẹ̀ kó fi wẹ̀ gbogbo apá orí ara délẹ̀ tó bá ti fi wẹ̀ kọ́ máa rọ omi tá a rí yẹn omi yọ̀ yẹn kọ́ máa rọ fẹ́ẹ́jọ́ kejì ẹni tí ò kíyàn máa kíyàn ni so kánsà yẹn tó ń ṣe èèyàn tí kì í bá ṣe pé ọ̀jẹ̀ máa yé o mọ̀nìngà yẹn a fi ń wòsàn miracle leaf lampo náà hmm. yẹn mọ̀nìngà olifera ẹni tó bá lómi tí ń mu gbó tó ń mọ̀gbọ́n olóró káàfẹ́ kó mú mọ́ iṣẹ́ tí ó ṣe wà ní ìwé ọ̀nà mẹ́gbà tó lè fi dá ohun gidi mọ̀ ọtí kọ́ sínú ìwé. Yorùbá Gidi TV. ṣé ti ṣe rí wípé látojú oorun àlá kan ló fa ìwárìrì fún ọ <laughs> nígbà tó lajú rẹ̀ tó o gbójú sókè àkíyèsí tó o ṣe ni pé ọmọlé kan ń bẹ nígbèrí rẹ tí wọ́n ń pè ní wall gecko bóyá àáyán ló sì rí tó ń fò bàlàbàlà ní yàrá rẹ kódà ó fò sí ẹ lára ó jọ ń pò yẹ ẹ lára bóyá aláǹtakùn kan ló tóbi tó ti dúdú rakíraki òun lórí lórùlé rẹ bó o ti ta jí lójú oorun nínú ìbẹ̀rù àlá tó ńlá oríṣiríṣi èrò ló ti wá wá sí ẹ lọ́kàn wípé kí làwọn nǹkan tó rọ̀ mọ́ àwọn nǹkan wọ̀nyí ṣòbéwùdé àbò láǹfààní ìyẹn ni yóò jẹ́ kí n pe àkíyèsí rẹ sí ètò yìí wípé kó o farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin nítorí pé àwọn nǹkan àdìtú tó rọ̀ mọ́ ọmọọ́lé tí wọ́n ń pè ní war gecko aáyán àti aláǹtakùn pẹ̀lú àwọn nǹkan míì tí ń bá wa gbénú ilé ohun tí ìgbàgbọ́ Yorùbá sọ nípa ẹ̀ àti pé ṣé wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí gbogbo èyí la ó fọ̀ tí ó funfun a ó gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ Ọlákúnlé Fásùgbà ló kọ mi lórí ètò yìí lónìí níkànnì Yorùbá Gidi TV bàbá olóyin ń bẹ pẹ̀lú mi ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kú dédé wòyí o. yes sà. ẹ kú ọjọ́ mẹ́ta orúkọ mi ò yí padà èmi ni Sẹ̀san Adéwùsì tá ń tọ́ lọ́rùn bàbá olóyin gan bàbá olóyin original tí mò gbé yìí ìlú Ìyẹ̀sí Ọ̀tà ní bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà. bàbá olóyin hmm. ọ̀rọ̀ ló délẹ̀ yìí àti gbọ́ tẹ́nìkan sọ wípé aláǹtakùn àáyán àtọmọlé wúlò mo ti rẹ́ni tó sọ wípé èèyàn lè lo aáyán láti fi ṣe àwọn iṣẹ́ kan àtàwọn iṣẹ́ kan àtàwọn iṣẹ́ kan táwọn kan sì pè wípé àwọn lòó rí bẹ́ẹ̀ o a sì ti gbọ́ pọ́n sọ pé ọmọlé náà ní ìwúlò ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí a kì í fẹ́ rí nínú ilé wa ṣé wọ́n dáa fún wa ni. ẹ ṣe ṣe rí àwọn kan mi bẹ kò dáa à ń rí wọn ó wúlò fún wa wọ́n ní ẹ má sọ fọ́mọdé kó finá sílẹ̀ tí iná bá jó lọ́wọ́ yóò finá sílẹ̀ iná ọ̀dà lọ́wọ́ àbí hmm. ṣùgbọ́n àlùmọ́dà náà dojúmọ́ òdodo ọ̀rọ̀ ni ṣùgbọ́n náà lẹ́ẹ̀fì dáná oúnjẹ hmm. iná lẹ́ẹ̀fì ṣe gbá iná lẹ́ẹ̀fì ṣàwo iná lẹ́ẹ̀fì ṣe àwọn kòkòrò bá sásùn. látùn fi tàn mọ́lẹ̀. lẹ́ẹ̀fì tàn mọ́lẹ̀ iná rẹ̀ dá hmm. ní ìsìn iná tó tiẹ̀ jẹ́ náà ìjọba gan-an tí wọ́n bá ṣe gan ní ìsìn tó bá sọ́ọ̀kì èèyàn ṣé kò léwu ṣùgbọ́n àsìtún bá gbé bí ọ̀bà sínú ẹjọ́ mẹ́ta máa pariwo iná náà lẹ́tùn wá gbọ́ kó tún pa àwọn èèyàn bí káàkiri so mo kàn fi yẹ ṣe bí àpèjúwe ni hmm. ṣe rí ọmọ ilé kò dáa kó máa pọ̀ nínú ilé èèyàn. ó lè wà nínú ilé. ọmọ wà nínú ilé ọmọ ilé ẹjọ máa gbélé ni. kò kàn dáa kó pọ̀ ni. kò dáa kó pọ̀ ni. tí ẹ bá lọ kó ilé kan sínú igbó kan táwọn ìbátí máa gbé bẹ̀ tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀ nírọ̀ máa lé o níjọ́ tẹ́ ẹ bá kó débẹ̀ náà lọ́mọdé lòún kù wá báyìí yes ẹ wọ aláǹgbá bẹ́ẹ̀ sí wọ aláǹgbá yẹn tá a bá lọ sóko oko oyin tá a bá débẹ̀ ẹ̀ lé aláǹgbá. lóko oyin. aláǹgbá òkè sí lóko aláǹgbá òkè sí mbẹ kótó di pàmò rí aláǹgbá ajẹ́ kí wọ́n ti kọ́lé sẹ́gbẹ̀ẹ́ wa hmm. tí wọn bá ti kọ́lé sẹ́gbẹ̀ẹ́ wa <clears throat> aláǹgbá àárín ìlú aláǹgbá ń gbé òkè ìgbóko bí wọn bá rí aláǹgbá nínú igbó àwọn onímọ̀ ni wọ́n máa pè é. wọn pa wọn jẹ ni aláǹgbá òkè gbé ní igbó àárín ìlú abara tá a bá kan nù gbogbo yà wọn kọ àbà síbẹ̀ nìyẹn. wọn kọ ti ń gbé bẹ́ẹ̀ fi wá tí èèyàn bá ti máa gbé o ẹ bá so ọmọ ilé yẹn bá ti ń gbé ní ilé ti máa bá wa o pẹ́ẹ́sì kódé òun kẹ́ẹ̀ tó lu ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ṣé ẹ wáá rí ọlọ́run gan tó jẹ́ kọ́ ọmọ ẹlẹ́wà lẹ́gbẹ̀ẹ́ yìí yẹn ọmọ kì yóò wúlò fún tẹ́ ẹ bá mọ lílo rẹ̀ hmm. lọ́run jẹ́ kó tó máa wà lẹ́gbẹ̀ẹ́ yìí ó lè máa yọ̀yàn lẹ́nu o torí pé ọmọ lé tọ́wọ́ wà ní ilé tí ẹ bá rí tọ́wọ́ wà lókè báyìí kò ní sọ̀kalẹ̀ àmọ́ tẹ́ ẹ bá jí ẹ máa rí ìlà lára èèyàn èèyàn lè rí ìlà lára ẹ̀ yóò kọlà fún yàn ni táwọn èèyàn mọ̀ pé tá a nọ̀ a máa kọlà fún yàn. lọ́mọ lé. ọmọ lé kò dẹ̀ ní sọ̀kalẹ̀ bàbá yín o òkè ló wà tọ́ba ti wà lókè báyìí èèyàn dé sùn lórí bẹ́ẹ̀dì pẹ̀lú bàtà ẹ bá jí ẹ̀ẹ́kàn rí là lára yín èèyàn rí là lára ẹ̀ ó lè jẹ́ yìí ó lè jàpá ó lè jẹ́ bíi yín àwọn ọ̀gá kí ló ṣe é mi pé lóru mire òun ní ń pè lọ́wọ́ àgbà. kì í ṣe pé bóyá èèyàn fi èèkánná yára èèyàn gbà tẹ́yìn. èèkánná kọ́ o ẹ̀fọn jẹ́ èèyàn. ẹ̀fọn kọ́ o ẹ̀fọn yàtọ̀ o ọwọ́ tí wọ́n fi tọ́yé ọmọ ilé fi kọlà fún yẹn ńgbà bá jí yóò rí àpẹẹrẹ o wọ́n wà kan wọ́n máa sọ pé ọwọ́ wà lára ọwọ́ àwọn àgbà ọmọ ilé tó kọlà ọmọ ilé tó bá fẹ́ travel gbogbo táìmù yẹn á ní problems ìṣòro máa wà fún yàn torí ọwọ́ ti wà lára ẹ̀ bá ń gbọ́ pé ọwọ́ wà lára wà lára Hmm. nígbà tó bá jí a rí ọmọ lé a rí àpẹẹrẹ pé a kọ̀ lásán lára ọwọ́ ọwọ́ àwọn àgbà nìyẹn ṣùgbọ́n bó ṣe wá burú tóun tí à ń sá fún yẹn àwọn bàbá wa tó máa ń lò. kí náà ń fi ṣe. ẹ ṣe sẹ́mi pé inú mi ni mo mọ mi ò mọ ní ẹnì kankan ìwà inú mi ni mo mọ mi ò mọ inú ẹnì kejì mi tí a bá fóògùn sínú oúnjẹ fún yàn àbí wọn fóògùn sínú ọtí a lè rí i ìgbà míì ń bẹ ọtí wọn ò ní sí ẹlẹ́mìí máa sọ pé ọtí tó ń bá ti sí tọ́wọ́ sí ṣíṣ a ní wọn ò tí ì sí tẹ́lẹ̀ ọtí míì ń bẹ fún ẹ ló ṣe yóò ṣe ṣì wọ́n dẹ̀ ti pọ́sìn ẹ̀. láì sí. láì sí wọ́n náwó sọtí pọtí ẹnu téèyàn ó mú tó ẹ pé yóò lọ kú ni kò dìgbà tí wọ́n bá ṣe ọtí mọ́tò fóògùn sí i wọn á kàn sẹ ọtí tiẹ nìyẹn o tọ́ba ti náà mú a sì yóò dùn tọ́ba dẹ̀ mú ó lè mú ìdíjọ́ kejì yóò lọ kú ṣùgbọ́n wọn à ń bẹ ọmọ ilé fún iṣẹ́ yẹn tí a bá mú ọmọ ilé ní ìsìn ọmọ ilé rọgẹkù tí a bá mú tí a bá fẹ́ jó wọ́n máa mú ìyé ayé kò tọ́ wọ́n fi ha lẹ́nu wọ́n á wá jó pẹ̀lú odidi àtàrí kan tí a bá jò pẹ̀lú odidi àtàrí kan nígbà tá a jó tó dúró dáadáa àfọwọ́rùpọ̀ dáadáa tá a tàrí ń jó dáadáa sínú apẹ la fi jó apẹ ni ní kòkò mhm. ní kòkò tá a fi ń jó nǹkan ní ìjó rẹ̀ náà bọ́ ní kòkò kékeré kan wọ́n ti jó so tí a bá jó tán tó jó dáadáa wọ́n á wá wá bíléèdì tí mi ò tí ì lò kò ṣe bíléèdì tí wọ́n ti fárun gbọ́n o ètí mo tí ì fi fárun gbọ̀n tuntun àwọn bíléèdì yẹn wọ́n á sí báyìí wọ́n jà gbére kan sójú báyìí ẹ fi bíléèdì ha báyìí gbére lè sìn ẹ sì báyìí kíní tẹ ẹ jẹun àwọn àfẹ́rẹ́ báyìí. lúbúlúbú ẹ̀ ra. ìyẹn bẹ́ẹ̀ wà lè sí ọmọ yín lè sí ń bẹ̀ ìyàwó lè sí ọkọ lè sí ń bẹ̀ tí wọ́n bá fóògùn sínú oúnjẹ tí ẹ bá fẹ́ bu oúnjẹ yẹn ẹ rí ọmọ ilé tí ó gbé ìkóde ha ni pé ẹ fẹ́ ah, àmàlà alágbèfẹ́ o ẹ kújọ́ mẹ́ta àmàlà amógbédé ráìsì ni o ìyá ọkọ mi ṣàládì lágbéwá o tẹ́ bá ti náwó pé ká ẹ ṣe báyìí ẹ ti rí létí àwo ọmọ lé tẹ́ ń wò yóò gbé kóde ha ni báyìí. ẹni yẹn nìkan ní òrì o. ẹlẹ́rìí o ẹ tó síjú ní rí nǹkan ẹ nìkan lẹ́rìí a tún máa ń fi ṣe ọwọ́ náà o tá a bá wá tún fi sí owó kíní tá a sí náà ni o tá a fi sí gbẹ́rẹ́ sójú mm. tá a bá tún fi sí gbẹ́rẹ́ sówó báyìí tọ́bajọ́ tì ní a bá mú fún yàn tẹ́ bá di ọtí mú báyìí ẹ̀ẹ́rì náà ẹ̀ẹ́rì ẹ bá ti yá ẹ sí i ọmọdé wà lórí ìgò yẹn téńté báyìí tàbí kígò yẹn fọ́ mm. tí nǹkan bá tún wà lára obìnrin tí wọ́n fi mọ́gùn sáré obìnrin tẹ́ ẹ wá mú lọ tẹ́ bá dì mú báyìí tẹ́ dì mú kà báwo ni o níbi ọwọ́ ẹyin báyìí níbi ọwọ́ obìnrin yẹn àbọ̀wọ́ ẹyin ẹ rí ọmọ lé ọmọ lé rèé yóò tó gbé kó o dẹ̀ hàn yóò wá kìlọ̀ fún yín pé àmì ẹ rí ìkó dẹ yóò gbé kó o dẹ̀ hàn báyìí bàbá wa máa ń lò bẹ́ẹ̀ bí wọn bá gún kẹne ọhún nígbà wọn bá fẹ́ lò wọn pe àwọn nǹkan kan sí o àbí wọn kàn. wọn ò ní pè nǹkan kan sí kò ní ìdí páńpé nǹkan kan sí i kò nílò páńpé òun. mo ò pe gbólóò kankan sí i àdìyà fún kínní kan. rárá o tí a ń pè nǹkan sí ọ̀tọ̀ ilé yóò lè di páńpé nǹkan sí i wọn kà ló bẹ́ẹ̀ ni èyí yóò rí i pé gbogbo èrè àní o ẹ rí kò dé ẹ má kókó dẹ pupa ẹ rí tó gbé hànú báyìí ẹ sọ fún ẹ pé sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ ni lọ́jọ́ hmm. tí náà lè bá mú lọ́wọ́ ẹ bá ti dì mú báyìí níbi ọrùn gorígun lójú tètè bẹ́ẹ̀ ni ní ọmọlé yẹn bẹ́ẹ̀ lè kò ní lò hmm. bó ti wà nù. ìkìlọ̀ ló wá ṣe. ìkìlọ̀ ló wá ṣe. Hmm. tààyàn ṣe èso tààyàn. èso tààyàn. sẹ́ẹ̀dì àyàn báyàn bá ti ń pè jù nínú ilé wọ́n ní monetary spirit ni ọmọ ọmọ ọjẹ́ bí ẹ̀yà kan tó máa ń wá ń sọ́ọ̀yàn bẹ́ẹ̀ ra sọ tuntun ẹ fẹ́ kọ́lé tuntun ẹ fẹ́ ra mọ́tò tuntun ẹ fẹ́ ṣe nǹkan ẹ mọ̀ rí táyọ̀ mọ̀ pò yìí yọ̀ mọ̀ pò yìí tọ́ba ti ń pò yìí ní ilé òun ìgbà mi ẹ kàn rí mi báyìí ni tẹ́ ẹ bá mú ìgbàlẹ̀ tẹ́ ẹ bá pa báyìí ẹlẹ́mú rògbò ẹ̀ ó lè ti kú ó lè pọ̀sẹ̀ méjì àbùsù kankan tó rògbò ẹ̀ tó pé tẹ́ ẹ bá pa á yán báyìí ó sì máa lè wákàtí méje kó tó kú pátápátá àyàfi àyàn tẹ́ ẹ bá ń rí tó wà lẹ́lẹ̀ tẹ́ ẹ tẹ orí ẹ̀fọ́ báyìí tí ẹ bá ní àǹfààní àti tẹ̀ lórí fọ́ pátápátá bẹ́ẹ̀ kan fìgbà lè pa yẹn tẹ́ ẹ bá sọ ẹ lẹ̀ after wákàtí méjì ẹ tún lọ wò ó. ẹ lè mú bá bẹ́ẹ̀ mọ́. ìwé ẹ lè bá ẹ lè má bá ìbí ìtẹ̀ bá bá ẹ sì máa di tó máa sapá báyìí lẹ́yìn wákàtí kan hmm. bẹ́ẹ̀ ni yóò máa tún sapá báyìí yóò máa sí báyìí ẹ dẹ̀ ti gbòó ká ẹ ti fìgbà lẹ̀ pa jáde ẹ lè mú bá bẹ́ẹ̀ mọ́ kó o ti wó lọ bì kan nígbà bá pẹ́ńjọ́ kẹtẹ́ ẹ bá ń tún lé ṣe tẹ́ ẹ bá sọ àgàkà ayé ni pé àyàn máa pọ̀ nínú yàrá yìí tẹ́ ẹ bá pátá ẹ bá lọ dàfá díẹ̀ wọ́n ń padà bọ̀ lọ́la. ẹ̀yin ẹ̀pá yán ẹ lọ dáná sí i ẹ̀pá ẹ̀pá ọ̀pá oúnjẹ àwọn adìẹ rèé o <laughs> tẹ́ ẹ bá pa ẹ wá ní pọ́tì ilẹ̀kùlẹ̀ abẹ́ ládìẹ ìbílẹ̀ hmm. ẹ wá dà tó rẹ́dẹ̀ tẹ́ ẹ bá dàgbàdo lẹ̀ tẹ́ ẹ bá dà áyán lẹ̀ áyán làdìẹ ọkọ̀ jẹ kó tó jẹ àgbàdo áyàn wọn láìka áyán. ó máa ń dùn lẹ́nu bí ìfúnnú èèyàn máa ń dùn lẹ́nu wọn bá jẹ báyìí bí wọn bá ra ayan tí wọn lágbàdo ayan la di ọkọ jẹ o kẹẹdà rẹ sílẹ̀ kẹ ayan yẹn wọn máa jà sí ni ẹ̀dá ayan mẹ́rin ilẹ̀ fàdé ẹ mẹ́fà wọn máa lé àwọn kí lórí ẹ àgbàdo tẹ ẹ̀dá ilẹ̀ rẹ ṣẹdá lẹ ó dìgbà wọn bá rẹ yan ayan mú ṣùgbọ́n tẹ bá wà ra ayan tó pọ̀ yá àtẹ wà so wọ́n máa ń sọ èèyàn wọ́n dẹ̀ máa ń ṣòfófó nítorí lọ́nu léèyàn fáwọn àgbà. sáwọn ẹ̀mí kan wọnú ayan ni àyùbọ̀ ni. ẹ̀mí kan náà ni àwọn kan ni ṣé ẹ̀mọ̀ pẹ̀lú mi wọ́n ní wọ́n wọlé láìsílẹ̀kùn àwọn gan kọ́ ni wọ́n wọlé so àwọn àgbà ń wọlé wọ́n ń wọlé lẹ́yìn kanlẹ̀kùn ṣé ẹ rí tálíjù bá dé ní ìṣẹ́ àmọ̀ kanlẹ̀kùn kí lẹ fẹ́ o kí lẹ fẹ́ rà o ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń wọlé láìsílẹ̀kùn yááyán ni wọ́n dà wá wọ́n lè dááyán wọ́n lè dẹ́kun wọ́n lè dán mọ́ lé wá ṣé nígbà tẹ́ ń tilẹ̀kùn inú ilé tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ tẹ́ ń lọ tẹ́ ẹ tilẹ̀kùn bóò láyàn ṣe ẹ̀yìn ọmọ lè ṣe wá wọlé ẹ tilẹ̀kùn ibi tẹ́ tilẹ̀kùn kò gbá eku kò gbá nǹkan ẹ kàn dín bá mi ẹ kàn rìn lókè báyìí ni a wà lókè báyìí ẹ rí wọ́n ní tójú bá ń rọ̀ kọ́mọdé má fọwọ́ gbé òjò ó ní bó ṣe jẹ́ wọ́n ní ọmọ lé tó bá ń fọwọ́ gbẹjọ wọ́n mọ̀ pé òjò tó ń rọ̀ náà ni ni òkun àtẹwọ́ yìí so ìyẹn wà bí àrà làárọ̀ bà wá máa san ní wọn fi máa sọ fọmọdé pé má fọwọ́ sínú òjò nítorí ọba fọwọ́ sínú òjò tó ń fọwọ́ gbẹjọ kẹ́jẹ́ gbà náà ni ọmọ lé náà tó náà lọ gbẹ́rọ́ takoro rẹ̀ tó rẹ̀ náà rì ní òkú àtẹlẹwọ́ mi táàrà bá wá san ọmọ tó náà gbọ́wọ́ tiẹ̀ ta àrà lé àfẹ́ tiẹ̀ ọmọlé náà ló ń dára yẹn tó kó àlá yẹn so tẹ́yìn bá rí ọmọ lé kó ṣọ́ra fọmọ lé tẹ́yìn bá rí kó pa ṣùgbọ́n bá mi bẹ̀ tọ́jú pé kọ́mọ̀ wọlé kámọ̀ máa rí ó dáa ju ká máa lé kípa fẹ́ pa lọ ṣé tí ẹ bá pa ọmọ lé àfi kẹ́ ẹ rí pa o mm-hmm. tí ẹ bá pa tí ìwé ẹ bá gé tọ́ bá sá lọ promise and faith máa ṣẹlẹ̀ sí èèyàn mm-hmm. èèyàn ó rí pé nǹkan ṣẹlẹ̀ sóhun mm-hmm. tí ẹ bàtà jẹ́ tiẹ̀ pé ọmọ ilé ọmọ ilé kẹ́ ẹ mú igi àbí bàtà tó yí sóòlù ẹ̀ fúláàtì kẹ́ ẹ pábà ìtìrùtìrù ẹ ẹ̀ lè rí ọmọ ńlẹ̀ tí òkè lérù tẹ́rí ọmọ ńlẹ̀ yẹn ìrú ẹ̀ tó gé tẹ́yìn rí tẹ́wọ́ ńlẹ̀ yẹn tọ́ba pẹ́tẹ́ bá tún máa rí ìrú yẹn lọ́ọ́ bá padà kò sábà sí ọmọ ńlẹ̀ tí ò lérù ẹ ẹ lè. wọ́n wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ẹ̀sẹ̀ gé ni hmm. kọ́dẹ̀ tó díjọ́ kejì yóò padà sáré hmm. ṣùgbọ́n tẹ́ ẹ bá pọ̀ ọmọ ńlẹ̀ tó bá jẹ́ pé ó bá escape tí ìrù lásán jábọ́lẹ̀ <clears throat> gbogbo àsìkò yẹn yóò máa láàmú bọ́. ọmọ ń ṣe. irú wọn náà bó bá jábọ́ àwátìlẹ̀ yẹn wà. a máa ń rí ẹ lè rí nígbà míì tẹ́ rí nílẹ̀ lẹ́tọ̀ orí ẹ lè jábẹ́ o ẹ lọ sọ́ọ̀ta bẹ́ẹ̀ sọ́ọ̀ta kẹ́ padà lè yẹn rírù yẹn náà mọ̀. àfi tọ́ bá jẹ́ pé ẹ dáná lọ́wọ́ tẹ́ ẹ lọ sọ̀rọ̀ wọn sínú kẹ́ni ẹ dẹ̀ ń lè ronú bẹ́ẹ̀ nígbà tí ẹ̀sìn pẹ̀ ń dáná lọ́wọ́ tẹ́lẹ̀ káàkiri ẹgbẹ́ ọ̀pọ̀ máa lé èrú ẹ̀ kà sọ́nù ni tẹ́lẹ̀ ọjọ́ kejì ẹ lè rí mọ́ ló fi jẹ́ pé kì í sábà sí ìtí ònírú. lóru ẹ̀ bá sì gé fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú ni ó fi máa jó. yóò máa jó ni o ẹ ti gẹ̀ tí tábà gé. àní èèyàn ò ní lè mara dúró dìgbà tí kò ní jó mọ́ torí dúró dúró bí ẹni ń wò sẹ́jú àpá. bẹ́ẹ̀ ń wò sẹ́jú àpá ẹ bá wò sẹ́jú mẹ́wàá ẹ̀ yóò kó bẹ́ẹ̀ ni pé ń bọ̀ báyọ̀ ó dúró pọ̀ yóò máa jó báyìí nílẹ̀ wíléwílé òun dẹ̀ ti lọ gọ́bì kan tí ń wòye àfikẹ́ mi sọ pé òun pa kí rẹ̀ kọ́ bá wà nílẹ̀ bí rẹ̀ bá kọjá bọ̀ kẹ́ ẹ̀ pọ̀ náà ló dáa jù bí ẹ̀ bá ti ní wà láàyè kórè pa dáadáa kọ́ tí ẹ̀ mọ́ ìrẹ̀ kó fẹ́ pa tí tẹ́ bá sájẹ́ ti pẹ́ fẹ́ pa tẹ́ ẹ̀ bá rí pa ọ máa ń fà mọ́ bọ́ promise and faith fún yàn. kí wàá ló máa ń fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń complain yẹn wípé ah, ó ń mú káwọn lálàákàlà pé ah, ńgbà táwọn ńlá láyẹn aláyẹn le gan jíjí táwọn ó jù báyìí táwọn ó lajú báyìí ọmọlé làwọn rí. ọmọlé ló bá wá nìyẹn ẹlòmíràn lálàá bọ̀dẹ́ ni ó rí ẹlòmíì ò làálà láńlọ́ọ̀dù rẹ̀ tí mò ń tẹ̀ sọ̀rọ̀ mi lórí. títí tó bá máa jí ń jí táwọn ó jí báyìí táwọn ó gbójú òkè ọmọlé làwọn rí nígbèrè àwọn. wọ́n sojú oorun lójú ayé. òkè nígbà táwọn jí sójú ayé mm. àwọn rí ọmọlé mm. ìyẹn ọlọ́run sì fẹ́ràn ẹni yẹn nìyẹn ló fi fa àpẹẹrẹ hàn pé ntọ́ dààmú àlábùrúkú yẹn ẹni tó wà ń bẹ̀ ló ti rí nìyẹn. ní ẹni tó máa jí báyìí yóò tó wo ṣùgbọ́n tó tún arí ọmọ légbò jíun ọlọ́run pòwe fún pé ẹni tó ń ṣe ọ́ nìyẹn ṣùgbọ́n tí àbá kọ́ máa wọlé tí àbá mú iyọ̀ iyọ̀ síbẹ̀ kò sí ètòbí ti fọ́ kàn títí o iyọ̀ tuntun tí èèyàn rà bóyá tí wọ́n dì sọ́jà àbí tó wà ní sáchẹ́ẹ̀tì tí wọ́n bá fi sí igun mẹ́rin yàrá kẹ́ẹ̀bù díẹ̀ kẹ́ẹ̀bù sí igun báyìí iyọ̀ díẹ̀ kẹ́ẹ̀bù sí igun yìí iyọ̀ díẹ̀ ẹ̀bù sí gbé iyọ̀ díẹ̀ ẹ̀bù sí four corners of the room ọmọ ilé ọ̀sà fún yàn hmm. kò ní wọlé àáyàn pàpà yóò yọ̀ǹda yàrá yín hmm. yes tó bá jẹ́ yọ̀ǹda tó bá ti pẹ́ tó bá ti pọ̀ bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì á dùn mí ẹ̀rẹ̀ máa ń rí yọ̀ǹda yẹn bẹ́ẹ̀ mà kó ti dùn mí kó ti sàn ọba ti pọ̀ sùkùn àbọ̀sẹ̀ mẹ́ta ẹ̀ tó wá iyọ̀ ẹ̀ tó lọ fi síbẹ̀ sí ẹ̀ máa sùn falala wà láìtàláì wọn ní súnmọ́ yín kódà iyọ gan tẹ̀ máa ń bù sínú omi ìwẹ̀ kínkínní díẹ̀ kọ́kàtà sínú omi ìwẹ̀ láàárọ̀ kò dí ọ̀sẹ̀ tẹ́ ẹ fẹ́ lè lọ o ìbọn ṣe àjò tí ẹ bá fẹ́ lò kò dín lọ́kọ́ ẹ máa ṣiṣẹ́ á tún jẹ́ kó ṣiṣẹ́ sí i tí ẹ bá bẹ́ẹ̀ fẹ́ wẹ̀ lálẹ́ ẹ fẹ́ sinra kó mu iyọ̀ tìǹtì mi mo sọ fún ẹ̀kọ́ máa jẹ́ kí iyọ̀ ẹ máa wà bẹ́ẹ̀ tún mo fẹ́ wẹ̀ lálẹ́ o iyọ̀ tìǹtì mi kọ́ta ní omi kó fi wẹ̀ gbogbo àwọn yẹn bẹ́ẹ̀ bá fẹ́ wọ yàrá padà wọ́n máa wọ pé yàrá eléyìí ṣe tá a wọ̀ lónìí yàrá mi ni a máa gbà lọ bẹ́ẹ̀ ni. pé iyọ̀ náà tún láwọn iṣẹ́ tí ń jẹ́. ó lé wọn dànù iyọ̀ ní agbára iyọ̀ lágbára tọ́ ẹ̀pẹ́ yẹn bá lè di di tí wọ́n dì lọ́jà ó dáa pọ̀ wọ́n tẹ́ yọ̀ bá ní síláàyè ibi tó ti lè rí ètí wọn máa ń dì torí wọn lẹ́ẹ̀ka ló ń di iyọ̀ lọ́jà ẹnìkan ló ń tú lé tọ́ hmm. tá àbáwá rí a máa ń lo ní sachet ètí wọn ti rí tí a ti dìrún sátẹ̀tì. wọ́n tán dìrún ìbílẹ̀ lòun tiẹ̀. tìbílẹ̀ ni iyọ̀ ti sátẹ̀tì náà lẹ́lòmíì rà apò ẹ̀ làwọn lọ rà àwọn wá ń dìrún láìlọ́n àwọn tó ra àpò yọ̀ tí hmm. wọ́n bá délé àwọn ní ń dìrún yọ̀ dìrún kéékèèké tí wọ́n ń dì hmm. Hmm. ta. so tá a bá fẹ́ ra àwọn àgbàpẹ́ tó di ọ̀tọ̀ lẹ́ni tó di ọ̀lọ́jà ọ̀tọ̀ lẹ́ni lọ túnlé ilé rẹ̀ fi yàtọ̀ sí ti sátẹ̀tì ó iṣẹ́ rẹ̀ ó fàásì ju ti sátẹ̀tì lọ. a yan ọ̀dà kọ́ máa pọ̀ ní ilé nítorí ipò máa ń mọ́ ní tó èèyàn náà ni ó máa ń bu àṣírí pé kílẹ̀ ń sí lónìí kílẹ̀ ń jẹ kílẹ̀ fi ti yàtọ̀ sí ẹ ti ra aṣọ tuntun ṣe ti ń kọ́ lọ léyìn ṣe ti ń ṣe tó gbogbo ọ̀tẹ́ bá ń sọ ìyàwó àtọkọ àbẹ́yẹn náà ló ń bá wọn kan sọ̀rọ̀ pé bó ni bíríkìlà ẹ̀ bá mi ṣiṣẹ́ next week gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ òun àáyán wà lẹ́gbẹ̀ẹ́ kan tí ó máa gbọ́. àwọn ìka èèyàn máa ń lò. àwọn ìka máa ń lo àáyán láti máa fi sọ ìgbésí ayé ẹni ẹlẹ́ni ṣùgbọ́n bẹ́ẹ̀ sí láwọn wọ́n á yàn ó wà dá ń gbà mí àmọ́ nílò tí ẹ̀ bá ní ìjákulẹ̀ tó ní promise and faith tí nǹkan bá le fún yàn tó bá rí àáyán mẹ́ta sí mẹ́rin tó bá rí ipa kó gómọ́ṣẹ́ kó fi wẹ̀. yes ìpè la fi ń wo èpè ìpè <laughs> la fi ń wo èpè tí ẹ̀ bá rí àáyán tó rí bíi mẹ́ta sí mẹ́rin torí ipa kọ́mọ dànù kó wá ọṣẹ bí ọṣẹ àgàn yìí kó gún mọ́ kọ́mọ fi wẹ̀ àfi ṣiṣẹ́ tù sílẹ̀ yes. ìyẹn náà àwọn nǹkan kan wà téèyàn ó pè sí ọṣẹ. wọ́n ẹ̀ ní pè kankan sí kò nídìí ká pè kankan sí àní <laughs> pè kankan sí sẹ́ẹ̀ kó dẹ̀ máa ní bó ba lè wí àti gbò kò ń ṣiṣẹ́ ẹ jẹ́ kó lu áyàn àti ọṣẹ tí mo sọ yìí ẹ tí ò bá fẹ́ ló kó lọ sí ìbú kó gé wẹ́wẹ́ kó fomi gbóná rẹ tómi gbóná bá ti jẹ́ kó sẹ́yìn ẹ̀rọ kó domi gbóná rí ìdànù àáyàn tó bá ti gún tó kúnná kó mẹsẹ̀ mọ́sẹ̀ kó máa fi wẹ̀ ọ̀lẹ́ tù sílẹ̀ mi àáyàn yẹn tẹ̀ ń gún. bó wàá ní taláǹtakùn tí máa takùn kiri náà lé. aláǹtakùn yẹn hmm. wọ́n ní owó aláǹtakùn yẹn kò sẹ́ni tó lè fi ránṣọ ṣe é rí òwú aláǹtakùn yẹn téèyàn bá ń forí kó hmm, jàǹkáwọ̀ jàǹkáwọ̀ ìdààmú ayé tó tó kò sí ṣe é rí téèyàn bá ń kọjá ló ń títì báyìí ẹ wo títì iwájú táwa yìí hmm. tipa ti kọjá o tírélà ti kọjá o márùbá ti kọjá o ọ̀kadà ti kọjá o ṣe tẹ́lẹ̀ mi báyìí ṣe ń bọ̀ báyìí yóò mọ̀ tó kó bàbá ìwà gbà mí ni mo mọ̀ ń forí kó òwò aláǹ mo ń fojú kó òwò aláǹtakùn ṣé ẹ rí òwò aláǹtakùn yẹn tí ẹ bá ń fi ojú kó jù bẹ́ẹ̀ ọ̀bá mọ́ra ojú lè fọ́ eh. yes ó lè fọ́ èèyàn lójú hmm. ibi tó yẹ kéèyàn ti forí kó òwò aláǹtakùn ẹ wo orú ẹ̀yìn níbi fẹ́ǹsì tá a kì í sábà gbà tá a kì í sábà gbà bí ẹ bá fojú kó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kọjá bẹ̀ tẹ́ ẹ bá forí kó òwò aláǹtakùn yìí ò ní pọ́blẹ́mù nù torí ẹ ti kọjá bẹ̀ tipẹ́ tá a wá kàn wá nǹkan kan tá a wá kọjá wàhálà takùn lè wà ń bẹ̀ yàrá tá a ti wò ó ti pẹ́ stop tá a ti wò ó ti pẹ́ aláǹtakùn lè tẹ òwú so téèyàn bá wo ọbẹ̀ ẹ lè forí kò wàhálà takùn kò láì fi ṣùgbọ́n ẹ fẹ́ wọnú ilé ẹ fẹ́ wọ ọ́fíìsì ẹ wá rò wàhálà takùn ẹ wá forí kò báyìí ẹ ṣe ń sọ báyìí ẹni mẹ́sàn máa fọ́ jà lára báyìí àti pé wọ́n bá yàn fínra lásìkò yẹn hmm. wọ́n ń pòwé fún ẹni pé ọ̀gbẹ́ni à ń bẹ́ẹ̀ jà o pé à ń bọ́ fínra bẹ́ẹ̀ jà ni. wọ́n ń palàṣà mọ̀ ni. wọ́n ń mọ̀ wọ́n pòwe fún yàn ni tába ti lọ rí ìwà aláǹtakùn. àwọn ìyá àwọn ìyá mi. àwọn àgbà nìyẹn o kẹ máa lọ títí kẹ lọ pé ibi mọ́lúwẹ̀ ti kọjá títí pa kọjá tírélà ńlá ti kọjá kẹ wàá máa kọjá bẹ́ẹ̀ kó tó máa fọwọ́ já ojú pé aláǹtakùn mò ń fọwọ́ rí kò wá aláǹtakùn àwọn àgbà nìyẹn tètè wá ó kàn fún èjì irú kiri ta rúùn irú àyàn mi ìṣègbè àbárí pa bóyá fi sọ́sẹ̀ kó fi wẹ̀ ni. yes. ìwọ ṣe aláǹtakùn náà wàá wúlò fún iṣẹ́ kankan ṣá. aláǹtakùn aláǹtakùn fúnra ara rẹ̀ mm. ó wúlò yorùbá máa ń lò ṣe é pé owó ẹ̀ lásán lẹ́ẹ̀kan yẹn mm. kòkòrò ẹ̀ kòkòrò ẹ̀ lásán mu ṣe é rí òwe aláǹtakùn yẹn mm. téèyàn bá wà nínú ilé tó bá fura pé wàhálà ń ta ọkùnrin o wàhálà ń ta ọkùnrin o tó fura nù lẹ̀ mm. tí ẹ bá mú ìgbálẹ̀ tó bá wá ìgbálẹ̀ tó bá mú wàhálà ń ta ọkùnrin tó bá gbọ̀n báyìí tó gbọ̀n báyìí tó gbọ̀n gbogbo yàrá ẹ̀ yẹ mm. tó gbé wàhálà ń ta bọ́ wà pásẹ́jì náà tó bá gbọ̀n ìwé wà lọ sọ́nà níbi tí ojúgbó wà mm. tí kì í ṣe pé mọ́tò ń kọjá bí ọ̀kadà ẹ̀ tó jẹ́ pé àrà díjú a máa pé ìdìndìjú ìdìndìjú ìdìndìjú ìdìndìjú ewé tẹ fẹ́ jáyẹ̀ ní fojú ẹ̀ ní rí ẹ̀ ní mọ̀ á hmm. dìjú báyìí. láti rí já ewé. láti já ewé lẹ́nu oko hmm. ẹnu oko iṣẹ́ títì ẹnu oko bí abúlé àbí bí bàṣẹ wà ní ìsìn èmi síríìtì sáwà lẹ́yìn ìwà yìí wọn bẹ̀ ká ń bẹ bí ọ̀nà oko ọ̀nà odò èmi ó dìjú àwa fún ewé báyìí á já ewé á dìjú báyìí á já ewé A dìjú báyìí á já ewé tí ọwọ́ méjèèjì bá fi kún ọwọ́ yín méjèèjì yẹn tó bá fi kún hmm. ewé yẹn ń gbẹ bá jà papọ̀ tẹ bá dà pọ̀ ewé tó bá rí ọ ìbáàjẹ́ fèrè ni ìbáàjẹ́ eh, ewé tó bá rí ọ ẹ̀fẹ́ mọ̀ torí pé ń gbẹ ẹ̀fẹ́ ja ẹ̀ mọ́ á dìjú ja ni àmọ̀ sí báyìí àmọ̀ sí báyìí àmọ̀ sí báyìí àmọ̀ sí báyìí tọwọ́ méjèèjì bá ti kún gbẹ tí ń jà báyìí tẹ̀ ń jà báyìí tẹ̀ ń jà báyìí tó wà nínú ilé yẹn mm. wọn á gún e mọ́ wọn á gún pẹ̀lú ọṣẹ èyí ọmọ fi wẹ̀ tọ́nà bá dí fún yàn tẹ́lẹ̀ ọ̀nà ó tó ń là ní mo sọ fún pépè la fi ń wé pè pépè la fi ń wé pè mo sọ fún àwọn èèyàn wọ́n ní ẹni tí ẹ̀jẹ̀ ríru bá ń ṣe kò gbọ́dọ̀ jẹ iyọ̀ kò dẹ̀ gbọ́dọ̀ mutí bẹ́ẹ̀ sẹ́mi ìbẹ̀ tí wọ́n fa fún oògùn hypertension tó yẹ pé yàtọ̀ tí iná tó ń lò fún un èpè la fi ń wépè ní ìsìn wọn ní ìjọba tí ìtọ̀ ṣúgà bá ń ṣe kọ́ mọ̀ jẹ nǹkan tó dùn à ń lo àgbáyún fútọ̀ ṣúgà náà àgbáyún tọmọ ń dùn yànyàn yẹn ẹ mà gbáyún tẹ ẹ bá jẹ nìsín tí lè fi sú ogun oúnjẹ tẹ ẹ bá jẹ yóò máa dùn yànyàn lẹ́nu yẹn dídùn dídùn ní tàgbáyún dídùn dídùn ní tàgbáyún kéékèèké báyìí bí ẹ̀pà ló ṣe rí tẹ ẹ bá ti jẹ tẹ ẹ bá jẹ ẹ̀kọ nígbà táwa lóko tá ẹ jàmàlà ẹ ní ìdíkẹ́ ìwọ́ bẹ́ẹ̀ mọ́ tá a bá jẹ̀kọ gbogbo tá a bá jẹ yóò máa dùn ni bẹ́ẹ̀ ti mu gàrí ẹ lọ wá gàrí ẹ kà máa mu yóò máa dùn ni tí ilé òfin sú so ìwé yẹn tá a bá ti já a dìjú lọ já tá a bá ti dìjú já jàkáwọ̀ yàrá tá a gbọ̀n yẹn òun á gùn mọ́ ẹ bá fi kankan kún mọ́ pẹ̀lú ọṣẹ ẹ kà máa sọ pé onídìí ìdìjú onídìí ìdìjú onídìí ìdìjú onídìí ìdìjú bẹ́ẹ̀ bá rántí sọ gbólóhùn yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ rántí gbólóhùn ewé yẹn lọ́tọ̀ ẹni tó bá fẹ́ forí forí kò wá láǹtakùn ọmọ ìgbà tó forí kò sẹ́yìn mọ́ gbọ́ forí kò ẹni bá fẹ́ forí kò wá láǹtakùn kò kì í mọ́ ìgbà tó forí kò bẹ́ẹ̀ ni tí ẹ bá fọṣẹ yẹn wẹ̀ tí ẹ bá fọṣẹ yẹn wẹ̀ ọ̀nà ọ̀la fún tí abẹ́rẹ́ ilẹ̀ ìjọ yín lò fẹ́ jọ náà ní tí mo sọ wẹ́rẹ́ yìí torí pé ẹni tó forí kò wá láǹtakùn ọmọ ìgbà tó forí hmm. wọ́n dárí jẹ́yàn ni. tó ní kéèsì bí tí wọ́n tún sọ wẹ́rẹ́ yìí wọ́n tún lò fún wàláì tó dájú torí pé tó forí kò wá látàkùn kò mọ ìgbà tó forí kò ẹni bá lẹ́jọ́ yìí wọ́n ó wò ó sí láàánú ni ẹ wo ẹja jọ forí kò rí ẹ wo já sànú ẹ ọmọ kékeré ni má hmm. dẹ̀ sànú ẹ hmm. bẹ́ẹ̀ ni. mo rá àwọn ewé kan bí. Ah! <laughs> ẹ ṣe ṣe rí ewé yìí hmm. mo ní ń pè ní ewé àpamọ́dá àbámọ̀dá ìdá tí ẹ̀kọ́ mọ̀ sẹ́ àbámọ̀dá sẹ́ẹ̀rí ewé àbámọ̀dá yìí hmm. Hmm. ẹ rí etí ẹ̀ bó ṣe dàbí aṣọ léèsì mm-hmm. bí léèsì ṣe máa ń ríre etí aṣọ léèsì bó ṣe máa ń ríre ewé àbámọ̀dá yìí téèyàn bá gún pẹ̀lú ọṣẹ bó ṣe wà téèyàn bá gún pẹ̀lú ọṣẹ ọṣẹ ọṣẹ dúdú àbí. ìbá ṣe lọ́ọ̀sì ìbá sọ́dún ìbò ìbá ṣe ọṣẹ àgànyìn tá a bá gun pẹ̀lú ọṣẹ ká fi yọ̀ díẹ̀ sí kéèyàn máa fi wẹ̀ ọ̀nà máa là fún yàn ni tọ́wọ́ jẹ́bi téèyàn ti lè rí èpo ọ̀bọ ni ẹni fi èpo ọ̀bọ sí ṣùgbọ́n tí ẹ bá rí èpo ọ̀bọ àṣán rẹ̀ tá a bá gun tó pọ́n náà tá a fi yọ̀ sí kéèyàn gbé sílé tọ́ba ti gun tán lónìí ẹ mẹ́jọ òdò la kọ́ bẹ̀ sí lò lójọ́ yẹn tọ́nà bá di fún yàn ọ̀nà ni ó bẹ̀ sí là hmm. bó ṣe tún wá wẹ̀ yìí o bí yàn bá ṣe ráìsì ìrẹsì hmm. tó bá lè rí ẹyọ ká méjì mẹ́ta báyìí tó bá lè gun kókó ná kọ́dà sínú jọlọ́ fẹsẹ̀fẹsì kẹ̀dá ní ọ̀sìn èèyàn mẹ́wàá ìbá jẹ́ ó sì ṣe àṣírí bò hmm. bẹ́ẹ̀ ni. tọ́ba rẹ̀ ṣe ń kọ́ wọ́n fi gánìṣì ẹ̀. Ah, wọ́n lè gé wẹ́wẹ́ o kò hmm. ṣe bí gbẹ̀yìn àyẹ̀mọ́ lè gé wẹ́wẹ́ tí a bá gé wẹ́wẹ́ náà hmm. bẹ́ẹ̀ ni bí èèyàn ṣe máa gé fèrè sí ráìsì. bẹ́ẹ̀ ni tí a bá gé wẹ́wẹ́ náà tí a bá dà sínú ráìsì wàláì yóò ṣiṣẹ́. yóò tún jẹ́ kí ráìsì dùn yàtọ̀. yóò jò dùn ó dẹ̀ máa ṣiṣẹ́ aṣínà àṣírí bò bó ṣe tún wá wẹ̀ yìí ìwé àbámọ́dé tí wọ́n bá táyàn lọ fa àníríjà ayé tí wọ́n bá táyàn ní ọ̀fà hmm tọ́bájú obìnrin ni kọjá méje tọ́bájú ọkùnrin ni kọjá mẹ́sàn-án kí wọ́n wá lọ kó kúnná kí wọ́n fi oyin ògidì sí tí wọ́n bá ti fi oyin ògidì sí kí wọ́n fi míìsì ẹ̀ pọ̀ ojú egbò àdáàjìnà yẹn kí wọ́n máa tọ́ sí ojú egbò yẹn kí wọ́n máa tọ́ sí egbò yẹn tó bá ń jẹrà tẹ́lẹ̀ bí Ọlọ́run ṣe bẹ láyè kò ní jẹrà mọ́ kò ní jẹrà mọ́. Hmm wàláì tàlà ẹ̀ kò ní jẹra mọ́ yóò pajú dé tí tí wọ́n ń kẹ̀ tí ó kàn ń funfun tí ń funfun tí ò tí ò so pupa tí wọ́n bá gbìyànjú tí wọ́n bá lo kẹ́ni èsì ní ọlọ́run sí ibẹ̀ láyẹ̀ egbò yìí yóò máa ń hún ẹnìyẹn tó bá ti ń hun tó ń ta ọ̀fẹ́ sàn nìyẹn hmm. ṣùgbọ́n tó bá kà funfun kalẹ̀ tó ṣe rògbòdò tẹ́ ẹ̀ kà ń fọ̀ tẹ́ ń sí tẹ́ ń fa ẹ̀dá sí tẹ́ ń wẹ̀sì tó kọ̀ bẹ̀ yóò máa jẹrà wọnú ni o hmm. ṣùgbọ́n tí wọ́n bá lè lo kẹ́ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bí ọlọ́run ṣe wà láàyè tá a bá lò tó kúnná méje fóbìnrin mẹ́sàn-án láwà fọkùnrin tá a bá lò tó bá kúnná a wà fi sí a fòyí mísì ẹ̀ a wà gbé fẹ́ ni a máa tọ́ sójú egbò yẹn lágbára ọlọ́run bó ṣe wà yìí tọ́jọ́ bí atẹ́gùn ti fẹ́ dáadáa hmm. tá a bá fi sára gbálẹ̀ tá a fokùn so kò kí n kú níṣẹ́ tó fi kú tó bá pẹ́ yóò máa yọ kínní kan funfun funfun ó ń fù padà nìyẹn ọmọ ń fù padà yóò máa ṣe funfun fẹ́ bá ti bó ṣe wà okùn yìí kínní ayẹn sẹ́ẹ̀mù ìgé wọ́n wà mú okùn bí òwú kórun wọ́n á so mọ́ ìgbálẹ̀ wọ́n á wá fi kọ́ra nǹkan kan ní ilé báyìí láàrin ibi ijọ́ méje lówó yóò máa yọ white white kó n fẹ́ kó n fẹ́ hù kó n fẹ́ germinate padà yóò máa sọ ẹ̀ sẹ́wẹ́ gbogbo ìwọ̀ wà ní ilé yẹn àṣírí bò ni ló hmm. ti ṣe àṣírí bò bó ṣe wà yẹn tó bá wà nínú ọgbà èèyàn tí ẹ bá wà nínú ọgbà èèyàn bó ṣe wà yìí hmm. tó bá wà nínú ọgbà èèyàn ẹni èèyàn ṣàrí owó ó ní agbára púpọ̀ hmm. ewé ó ní agbára púpọ̀ tí ẹ bá rò pé òun ò tí ẹ mọ bó ṣe ń ṣe mí jáde mo kàn jí láàárọ̀ ẹ̀mí mọ bó ṣe ń ṣe mí mo wíìkì kọjá díẹ̀ kó ṣe lágbo kọ́kàn rọra mu bíi síbi mẹ́ta kọ́ má mu púpọ̀ ẹ̀ kọ́kàn mu bíi síbi mẹ́ta kọ́ lọ sùn padà tó bá yóò yàgbẹ́ tó bá ti yàgbẹ́ bí balẹ̀ bá wà lára ibà yẹn ó fara hàn pé ibà ní ẹ̀wò nígbà mo jí tí mo ṣe lọ́nà pé ibà ló fẹ́ ṣe mí èyí ò rí tó bá ti jáde ẹ̀ báyìí kò ṣe ó lè kó nìkan tù. àwọn kan èèyàn lè gbó náà mu èèyàn ó lè gbó kan fi méèkì sí èèyàn dààmú láàárọ̀. Ah, ẹ tí ò bá mọ́lá yóò bì í yóò bì í. yóò bì ó hmm. yóò bì ó bẹ́ẹ̀ báyìí lọ gbé mú gbòkú gbòtí ọ̀sọ́ rẹ̀ hmm. èyàn ó bì ó. ó níwọ̀n ó níwọ̀n níwọ̀n níwọ̀n lóru òkè. Ah, hmm. torí pé àmì ìjẹ́ o ẹ̀ tára lé oògùn bẹ́ẹ̀ báyìí jẹ́ tí ọba múra tọ́ba jẹ́ nísìn tọ́ba jẹ́ nísìn láàrin ten minutes yóò máa bì òun kọ́ ló fa kó bì ó bẹ̀tà ìsan ara ẹni yẹn olóńbì jáde yẹn gbogbo tó wà nínú ara ẹ̀ tó ti ń gbé kiri tó ń gbọ́ tí ẹ mọ̀ páìsàn yẹn wà ń bẹ̀ tó bá ti jẹ́ mi sí yóò máa bì hmm. yóò fẹ́ lè bì fún dànù tó mọ jẹ́ mi ò bí wọ́n ni èyàn ó bì hmm. so ni òbí fi sábà jẹ́ ṣùgbọ́n wọ́n lè ṣe bí àgbo kẹ́kọ́nù kẹ́tù kẹ́ ń fomi sí i kó pẹ́ díẹ̀ kẹ́rù a máa yọ díẹ̀ mu irú gáàsì tá a fi máa mu tí yẹn kọ̀rọ̀ a máa mu yóò ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe pọ̀ ọ́ hmm. pọ̀ bàjẹ́ bàjẹ́ ewúro lélẹ̀ yìí àbí kí ìsìsọ lórí ni. àwọn nǹkan mìíràn tó lè ṣàǹfààní fáwọn èèyàn bá tún ṣì wà lórí ẹ̀. ṣé lórí àbámọ̀dá hmm. àbámọ̀dé ò dá tiẹ̀ kó mọ̀ ṣe bó ṣe wà yìí hmm. tí nǹkan ọba lọ déédéé fún yàn hmm. tí nǹkan ọba lọ déédéé kọ́ ló wá àbámọ̀dá yìí kó lọ tó bá ti lọ kó kúnná. Mm lè lọ lójú ọ̀nà. ẹ lè fi blender ṣe. ẹ lè fi blender ṣe tí a bá ti fi blender ṣe yẹn hmm. kó wá wá ìgò kan kó dà lẹ̀ hmm. kó wá wá lọ́ fi ń dà tó ní òórùn bí miss paris àbórísì mẹ́tò lóòórùn kó dà mọ́ kó ṣèkè ẹ̀ pọ̀ láti kejì lọ tí a bá fẹ́ jáde kó fi máa para ẹlòmí gbẹ́jà kalẹ̀ kò tà mo ò ni ẹlòmí àwọn pa àti ẹ̀rẹ́ ni wá pé ẹlòmí tẹ́ ẹ bá yọ owó ọjà ọlọ́jà máa sọ pé wọ́n ń kàn nájà látàárọ̀ ìgbà míì wò tẹ̀lé rẹ̀ ni wá nájà wá jókòó látàárọ̀ alẹ́ pé àti ẹ̀rẹ́ ni gbé wa lẹ́nu jó látàárọ̀ hmm. nígbà tí mo rí ẹ so eléyìí tó bá lò bẹ́ẹ̀ wọ́n ò rí náà rí yàn ẹlòmí tó máa bá yín ni pé ẹ mọ̀ mi mọ̀ kọ́ ẹ̀ ń ta nǹkan báyìí bí yìí. ẹjọ́ lè bẹ̀rẹ̀ sí ta. nígbà lè bẹ̀rẹ̀ sí ta nǹkan. àwọn tí ń ta ti pẹ́ èyí náà máa bíyàn pé tó kò lójú ni èmi tí mo ti ń sí ṣọ́ọ̀bù láti oṣù mẹ́fà èmi tí mo ti ṣọ́ọ̀bù láti oṣù mẹ́fà ń péjọ òní mọ́ ń ta nǹkan kò rí ẹ kò rí ẹ ẹ̀yin ò rò kò rí ẹ ẹnìkan fẹ́ ṣe shopping complex bí wọ́n fẹ́ ṣe àwọn ilẹ̀kùn géètì wọ́n ti ṣe mọ̀ pé wẹ́dà tó wà lọ́ọ̀kan kò bá ń bínú gbọ́ tí ilẹ̀kùn kan wá tì ní a bá rí lọ́ọ̀kan ní a bá ní à ẹ bọ̀dà wẹ́dà ó ní inú bí òun hmm. mo ní kí ni inú bí ẹ sí ó ní mo ṣe géètì ilẹ̀ géètì mẹ́fà mo ṣe bọ́gẹ́ púfù mo ṣe sílẹ̀ ẹ wá lẹ́ẹ̀mọ̀ ìgbé wẹ́dà wà níbí ṣe mo ní mo rí ọ ni o ó lè wá gbà mí mo ní wà láwọn ò rí ẹni nígbà rí ẹni ambulance sẹ́yìn ẹ̀ hmm. ó ní bàbá ọ wá ṣe nǹkan kan ó ṣàṣe irú àwọn kan yìí kò sí nàìjíríà mọ́ ní ìsìnlẹ̀ tí mo sọ yìí ó ti travel hmm. mo ní mo rí yàn gbà mí tí gbọ́ máa pé wọn ò rí ẹ wọn rí ẹ ọlọ́mọdé káyé bá wa jà àmín àmín a wà nínú masters ìtìjọ́ kan à ń lọ sí èkó wọn á pọ ọmọọṣẹ́ mi kọ́ bá mi gbé oyin ọ wá gbé oyin ẹ sí ẹsẹ̀ lọ́bọ̀ lẹ́ ní lọ́bọ̀ lẹ́ ní pwd èmi máa bọ́ọ̀lẹ̀ nkẹjà èmi fẹ́ lọ chẹ́ẹ̀kì mo fẹ́ lọ chẹ́ẹ̀kì lẹ́tà ní post office so mo ti bá dé kẹjà mi ìgbọ́mọ́tò lọ pé ti bá dé kẹjà mi ò cross ń gbòbíríjì ń lọ sódì kejì ń lọ post office ìwọ lọ gbẹ́jà fún yínsógúnlẹ̀ kó gba owó tó wá wà lẹ́kọ̀ọ́ pé dẹ́fà máa gbẹ́jà wà ní sátọ̀dé o abáwà ní masam city yìí tọ́bọ̀ pé èèyàn mẹ́rin tí ó kù ń ṣe lè rótò máa bọ́ọ̀lẹ̀ yóò máa bọ́ọ̀lẹ̀ wọ́n bínú bọ́ọ̀lẹ̀ wọ́n bá bínú bọ́ọ̀lẹ̀ ó dẹ̀ pé ọkọ̀ ní two hundred láyé ìgbà yẹn masam city kàkà dé ní ó sọ díì ó sọ díì láti ń lọ àkàbọ̀ ẹlẹ́nkẹ́ ìjà lásán ni ó sọ di three hundred ah, ní gbogbo èrò oní two hundred wọ́n kàn bọ́ọ̀lẹ̀ ni wọ́n bá lọ wọ mọ́tò three hundred ah, two hundred lélẹ́ ìpè three lélẹ́ ìpè àwọn ò lè bọ́ọ̀lẹ̀ tó rà wà lẹ́rù torí ẹrù pápá bá tẹ̀lé wọn àníjókòó ibi tó ṣèfù mọ́ tó rẹ́nu ọ̀nà lájókòó sí pé kọ́mọ ilé ráyè gbẹ̀rú sọ̀kalẹ̀ ní pwd èmi jókòó lẹ́gbẹ̀ẹ́ pé tí má dé kẹjà along kí mi bọ́lẹ̀ kí n lọ pọ̀ sọ́ọ̀bù kí n pè é wá ti gbó tó wá bá mi kẹjà kájọ máa padà bọ̀ nílé therefore gbọ̀jà jáde jọ sunday ní gbogbo ìwábọ̀lẹ̀ tá a bá ní ká tó tẹ̀lé wọn a lè rí ibi tó kọ̀fìnẹ́tì fún wa mọ́ lágbèrè bá wa bá dẹ́fà ó ní mọ̀lọ́ tọ́jú ààrẹ mọ̀lọ́ tọ́jú ààrẹ ó pé ọkọ̀ ní two hundred ó ti lo two hours níbí àwa náà àwa òun pé ti lo two hours àwa náà ti fẹ́ lo one hour ọba mm-hmm. ni mọ̀lọ́ tọ́jú ààrẹ ó ti wà níbí látọ̀ ẹ̀ka tó ń pèrò tó rí ẹ̀yìn tí mọ́tò rí òkun mọ́tò tó dé three hundred ló jẹ́ ìwé lọ́hùn ó ní gbẹ̀nu ẹ̀ sọ́hùn yẹn ni a wà lára bàtà gbèrò lọ tán mo á lọ bá dẹ́fà mo mẹ́jọ gbẹ̀nu sọ́hùn jẹ́ gbẹ̀nu wá bí mi ó pè ọ́ sákèésí ni àwọn agán ti lé wà náà wà orin tó ìjára náà bọ́lẹ̀ kápẹ́ náà ti ń lọ ẹ̀rù tá a mímì tá a bá lẹ́rù yìí kíra náà tún ṣe inú mọ́tò ẹ̀ ha ó wá ṣe báyìí ó lẹ́dí ẹ̀ sí hmm. ó wá ní ó ní mo ṣe mo ní mo pè ọ́ sákèésí ni o ó pe two hundred mọ́tò two hundred orí three hundred mọ́tò ẹni ò tó fáìn tó mọ́tò ẹ gbogbo ẹ̀ lórí rúurú tó dọ̀tí lára wọ́n lò tẹ ló níìtì tó lẹ́sàtà tó ní gbogbo ẹ̀ ó ní bàbá ẹ lẹ sí tẹ bẹ́ẹ̀ tí ì sọ mọ́lá tí ì sọ àṣàjọkọ̀ tiwa ní àdékẹjà ni wọ́n mọ̀ gbó lọ mí ní ọ èmi ti sanwó fún kọ́ńdọ̀ mọ́wọ́rí mọ́wọ́rí so àpèsákèsí ni ẹlòmíì wọn ò rí àní à ń rí so bí yẹn ti jẹ́ láàrin yẹn náà ó ń ṣiṣẹ́ kí wọ́n rí náà rí yàn ní hmm. àbágbọ́jà kalẹ̀ tí ò bá tà kó gbìyànjú sẹ́yìn ní agbára ọlọ́run bí ọlọ́run ṣe wà láàyè. ẹ jẹ́ wá bọ́ sórí ọ̀rọ̀ oyin tá a mọ̀mọ́ yín tààrà tí gbogbo ayé fi ń pò kékeré ìtẹ̀ fáwọn èèyàn sọ pé àwọn ọmọ ibi táwọn ti lè ròyìn bàbá olóyin rà àwọn èèyàn nígbàgbọ́ nínú oyin bàbá olóyin pọ̀ rìjìnà ni <coughs> àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èmi mọ̀ sọ fún apẹ́ tí ò bá ráìwé kò sọ yín fún ìdí ni pé wọ́n mọ̀ sọ pé oyin dúdú oyin wá dúdú ṣé ẹ rí oyin funfun máa sọ pé ní àbájọ supermarket yóò ròyìn funfun ṣùgbọ́n tẹ́ ẹ bá ń wá oyin dúdú oyin tá a fi iná kó yóò dúdú mo mọ sọ fún àwọn ọ̀nà mẹ́wàá tẹ́ ẹ lè fi dá oyin mọ̀ gbogbo òwe mi ni mo kọ́ sí gbogbo òwe tí mo ṣe pátá ni mo kọ́ sí pé bẹ́ẹ̀ ṣe dá oyin òrìjínà mọ̀ rí ṣùgbọ́n ilé mi àwọn sọ oyin nìkan mo fẹ́ o oyin nìkan la fẹ́ o òkèèrè tẹ́mi ṣe dàálẹ̀ nǹkan ìwé ìlẹ̀mí wà tá jù tó oyin skáàsì Boko Haram jẹ́ káwọn èèyàn lé nínú gbé lọ kó yin alẹ́ ní ń kó a fẹ́ nàka sí àkọ́kọ́ báwo lèyàn ṣe mọ̀ pé yẹn kan jó gidi ìyẹn ìyẹn àkọ́kọ́ àkọ́ yẹn. ṣé ẹ rí oyin tí ẹ bá mú oyin gidi tẹ ẹ bá tọ́ lábáyé tẹ ẹ bá fi sẹ́nu láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ẹ lè fi ilẹ̀ mọ́ yóò disappear taste check bẹ́ẹ̀ ṣe dátọ́ ẹ̀ mu oyin náà adùn oyin gidi kì í pẹ́ lẹ́nu. òun pẹ́ lẹ́nu yóò dùn bó ṣe yẹ kó dùn ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe dá tẹ́ẹ̀mì ó ti ta tiẹ̀ lọ ṣùgbọ́n ṣé bá dùn ní ṣúgà tàbí oyin ìrèké tẹ́ ẹ bá fi sẹ́nu láti bẹ̀ ti déhùn ẹ sì máa pẹ́nu lá ah mo lóyin lẹ́ẹ̀kan tẹ́ fi dábẹ́ kúta gan ẹ sì máa fi ilẹ̀. tó túmọ̀ sí pé kékeré oyin gidi kì í tó mú kọ. bẹ́ẹ̀ni kò sí pádùn rẹ ó títí bẹ́ẹ̀ bá ti fi sẹ́nu tó ń ti dùn ó ti dákẹ́ ó ti bá tiẹ̀ lọ́nu kò wá sí pé ha mo lọ oyin kan lẹ́ẹ̀kan oyin dùn ah. ah, ó sì ṣúgà content tí ó wà níbẹ̀ mm. ó ní ò jẹ́ kí ó tètè ká lọ ilẹ̀ bọ̀rọ̀ ṣùgbọ́n tí ò bá ní ṣúgà bẹ́ẹ̀ ṣe fi sẹ́nu bẹ́ẹ̀ ti látàn ó ti lọ́n ti ẹ̀mí ẹ̀. èyí tí ògidì ìwọ̀n bá tíntín ó ti tó mò kan. bẹ́ẹ̀ni hmm. àṣírí. bẹ́ẹ̀ni tí a ròyìn ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá gbé kọ́ọ̀pù omi ńlẹ̀ báyìí hmm tàbí tí ilẹ̀ fẹ́ pò hmm. gbódò mi gbóná gbódò omi tútù tí ẹ bá da síbi oyin kan sínú ẹ̀ hmm. kò gbọdọ̀ dúró lókè oyin gbọdọ̀ lọ sàlẹ̀ ni yes kò kí ń dojú omi rú bíi kerosene kò ní dojú omi rú bíi àdí àgbọn kò ní dàbí òróró kò sì ní dàpọ̀ mú mi kò ní dàpọ̀ mú mi àfi tẹ́ ẹ bá rò pọ̀ ojú omi gbóná ni o ojú omi tútù ni o tẹ́ ẹ bá ti ta oyin sínú omi ojú omi gbóná yóò lọ sàlẹ̀ sún ètì ni ìyẹn láti wà kó gidi ni. láti wà kó gidi ni tọ́ba dẹ́ dà sórí tébù yìí sí ibi ó dà sí wọn tọ́ba yìí ṣe báyìí tíntín ní bó ṣe wà wọn kò ṣe pé bó ṣe dàbí yọ máa sàn lọlẹ̀ rárá o. a dúró ṣáájú yóò dúró ni kọjá bí ló ti fẹ̀gbẹ́ lélẹ̀ tó sàn kò ní sàkọjá bí yóò dẹ̀ dúró kò ṣe pé ah oyin ẹ̀ dànù bí tí ìbáyìí ẹnu ẹ ti di. ti wé quantity ẹ̀ pọ̀. ọ̀pọ̀ sọ pé díẹ̀ ọ̀pọ̀ ẹ̀gbẹ́ lélẹ̀ orí tébù náà lẹ́ẹ̀ rí tẹ́ẹ̀ nù kò wá ṣe pé ó fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ máa wá aṣọ táàfin nù káàkiri ara ò kì í so yìí àwọn kan máa ń ṣe ní sèkì wọ́n máa sọ pé èèrà kì í kun oyin hmm, èèrà ó máa ń kun oyin torí tó bá ti dùn èèrà gbọ́dọ̀ débẹ̀ torí ẹ̀ ní oṣù kẹta kọ sínú ọ́nàṣì mẹ́dísìn tẹ́ ẹ bá rí ìgò oyin mẹ́nu ṣọ́ọ̀bù ìró ọmọ wa bẹ̀ torí pé a kì í gbóyin síbì kan kéèrà kó mọ̀ mọ̀ bẹ̀ a ì gbóyin síbì kan kéèrà mọ̀ mọ̀ bẹ̀ tí wọ́n bá rí ìgò oyin mẹ́nu ṣọ́ọ̀bù ọmọ àfẹsẹ̀ àwọ̀rò láì fi kankan kún so èèrà wà nù ogun tó ń jà wá lóko oyin pàpà tó jẹ́ wípé tí a bá gbàpò tí oyin lẹ̀ tí èèrà bá dé wọ́n máa àwọn oyin wọ́n máa ń disturb oyin lóko àìsàn máa ń lọ wá NGOA èèrà kò ṣeé fi jọ́ọ̀jì pé oyin dórí jìnnà kò ṣeé gbìyànjú èèrà máa ń dà wá láàmú lóko torí ẹ̀dá fi máa ń lo NGOA tí mo ṣe sọ lẹ́ẹ̀kan a máa ń lo NGOA black NGOA tá a gbùjà lára mọ́tò gbàǹtà àjọkọ mi mọ́tò gbà mí bẹ àdí àdí dúdú àdí ẹ̀yàn a máa ń wa a máa ń gbé lọ sóko a fi pa iná àti ta àpótí sódà tí èrà bá gbóòórùn yẹn òórùn yìí ní fàmọ́ra yóò lè sá lọ. oyin ìgbà míì tó ń bẹ tẹ́ ẹ bá dà láti inú ìgò kan sí ìgò kejì kò ní dà tán pé ìgò yìí mo fẹ́ ṣe fún yín nìsín so tí n bá dà láti bí nìsín sínú ìgò yẹn nfẹ́ release ìgò mi o àbí ké o ìgò tó ìgbé wa tí n bá dà kò sí mo sì lè dà tó yóò sọ máa sẹ́kù ní ògò lọ́wọ́ mi òyìn dà tàpátá hmm. ní oyin gidi oyin wa lè san o oyin dẹ̀ lè kí tá a bá ẹsẹ̀ kó oyin yóò kọ́kọ́ sàn yóò kọ́kọ́ sàn yóò dẹ̀ funfun tó bá pẹ́ ń lé lẹ́yìn oṣù kan oṣù méjì á change colour á máa brown yóò dẹ̀ máa kí i ṣùgbọ́n pé ẹlẹ́kọ́ ìlànà bí ẹmu gidi ni tẹ́bẹ́sẹ̀ gbẹ́mudílẹ̀ tó kó ẹmu yẹn yóò gbóná yáyáyá ṣúgà rẹ̀ máa wà bẹ́ẹ̀ tó pé tẹ́ bá mú nìsí ká ah, ẹmu yìí má dùn tẹ́ bá ti ń sáré mu ẹ̀ ní màkọ́ ẹ̀mú ẹmu ṣùgbọ́n ẹmu sà ẹmu jọ́ kejì ẹ̀ rí pé kò kì ń pa àyàn ẹ̀ kò kì ń dùn bẹ̀bí ò ṣe dùn yẹn tẹ́ bá ń rọ ọmú yóò pa yín ṣùgbọ́n tí tó jẹ́ tó jọ yẹn ẹ̀ máa mú lọ ẹ̀ mú lọ wípé ẹmu dùn létà yóò sì máa wọrí èèyàn bẹ̀tẹ̀ mùsà kòńdú ò sì ń pààyàn so tí ó yí ṣẹ́gẹ́tì ó yí tọ́ba ti pẹ́ ńlẹ̀ ni power rẹ̀ wà bẹ̀rẹ̀ hmm. yes ṣùgbọ́n tí wọ́n ṣe kó lánàá tí wọ́n kó ń jẹ ta tí ò tí gbọ̀sẹ̀ kan ó máa sàn yóò sàn gan-an bẹ́ẹ̀ ṣe sàn yẹn kò ṣe pé kèso jìnnà o yóò sàn yóò dẹ́ẹ̀dùn ṣúgà kọ́ńtẹ̀ntì ẹ̀ tó máa ha ìpàpà lọ́tọ́ àti kọjú oṣù kan ṣúgà kọ́ńtẹ̀ntì ara tiẹ̀ náà lọ́lọ́lẹ̀ because ìgbà míì ń bẹ tó yín ló jẹ ìrèké fún àpẹẹrẹ ìsìn ẹ bá ní oyin eré ọ̀nà pápá yẹn oyin wọn tí wọ́n bá yẹ̀ wò ó máa ní ṣúgà torí ìrèké lóyin ó ló jẹ so nẹ́tà ìrèké yẹn ó ló máa fi produce oyin tẹ́ bá lọ Badagry àgbọn kínní náà àgbọn ni wọ́n máa jẹ jù hmm. so nígbà tí wọ́n bá máa produce oyin funfun ni wọ́n máa produce hmm. ìyẹn oyin Badagry ó hmm. yàtọ̀ sí oyin saki oyin saki máa ń jẹ ìsìn èso kan bẹ èso ìsìn ó dúdú ó máa ń jẹ èso ìsìn ó máa jẹ gọ́fà ó máa jẹ mángò nígbà tí wọ́n bá produce báyìí oyin dúdú lórí ntẹ́ oyin bá jẹ ló máa ń pọ̀ ló máa yà nígbẹ̀ ìgbẹ́ oyin là ń pè lóyin. ẹ jẹ́ pé oyin ó máa tún oyin ògidì ó tún máa dáa jura wọn lọ nìyẹn. kìí ṣe pé ó dáa jura wọn lọ ṣùgbọ́n. Eh, pẹ̀lú nǹkan tó ń kálukú bá jẹ. tí kálukú bá jẹ yẹn ó máa jẹ́ kó ríìtì jura wọn lọ ṣe é rí àwọn eré àkànbẹ tó yẹ pé tí wọ́n bá fẹ̀sùn oyin níbẹ̀ igi pọ̀ ńbẹ̀ igi mọ́ngòrò gọ́ọ̀fà ìbẹ́pẹ ọsàn oyin tó bá wà nínú ibi tó ti lè rí gbogbo àwọn kan nìyẹn jẹ hmm. ẹ lè fi wé oyin tó kàn fẹ́ jẹ àgbọn fẹ́jà gbọn oko àgbálọ́lọ́ hmm, àti fúláwà díẹ̀díẹ̀ kò lè ríìchì bí èyí tó rí wọn lórí ní aginjù tó jẹ gbogbo oríṣiríṣi nǹkan ẹjẹ fi lápẹẹrẹ nìsín ògúnfẹ máa ń dùn ẹsìkòdù tẹran ẹgbẹ sí àpẹ ẹran ẹgbẹ nìsín oríṣiríṣi nǹkan ni ẹran ẹgbẹ jẹ ẹran ẹgbẹ jẹ ewé oko oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi sóríṣiríṣi tó jẹ yẹn ó máa jẹ kí ó dùn ṣùgbọ́n ògúnfe tẹ̀kàn fún lè rí jẹ tẹ̀ fún lè rí jẹ tí ọ̀kọ́jà àdúgbò ewúrẹ́ tẹ̀ fún lè rí jẹ ẹ wo màálù bí màálù ṣe ń kiri kí tí ń dà kiri yẹn tó ń jẹ fọ tó ń joko lóko tó ń jẹ gbogbo ọ̀hún ó kún tí òun náà fi ń dùn ní mọ̀ bá ti ń dùn yẹn ó ń jẹ̀gẹ̀ ó ń jẹ̀gbẹ́ ó jẹ gbogbo oríṣiríṣi kákàkí yẹn màálù pákípákí pákípákí so bẹ́ẹ̀ bó ṣe wà ní ẹ so oyin tí ó bá wà láàyè kó jẹ oríṣiríṣi nǹkan tégbò bá múyàn lẹ́sẹ̀ tá a bá fi sí ẹsẹ̀ yóò máa tètè san ju oyin tó jẹ́ wípé oyin sísì kan tó wà tó jẹ́ pé kò kí ń kọjá àdúgbò àwọn òyìnbó ń sìn lọ́kàn tó pẹ́ lómi wà lamẹ́ríkà yìí tó máa pé oyin nàìjíríà ló ń fẹ́ sẹ́rí oyin yẹn tí ì bá ṣe pé South America tí wide only sọ̀tọ́ kan jẹ́ America nìkan ni àbí London oyin tí wọ́n máa rí oyin tí wọ́n rìtáyà Pennsylvania tí wọ́n sì ń lò bá wọn ni oyin tí wọ́n ń ṣèlọ́gbà wọn yẹn kò ní àǹfààní àti travel torí oyin lè gbéra bí kò lọ Badagry oyin lè gbéra bí kò lọ sí Abẹ́òkúta. lọ sóńdò. ó lè lọ sóńdò wọn ní wọn máa ń travel oṣù mẹ́ta tí mo dẹ̀ ní padà wálé mọ́ bọ̀rọ̀ tóyin bá wá dé o tẹ bá gbàpò tí oyin lẹ̀ báyìí ní òkò tí oyin bá bá bọ̀ ta ní wọn bá jẹ́ ten thousand ní wọn bá jáde tí wọn bá tún padà bọ̀ ibi tí ẹnìkan bá bọ̀ ta kò ní lọ wọ yàrá ẹ kò ní bá pàkejì wọlé ojú ibi tó ń bá wọlé tó bá jáde lọ́ngbà tí ń lọ ọ dá ojú bẹ̀ mọ́ tẹ́ ẹ bá kọ́ àpótí twenty sí oko tí wọ́n ń bọ̀ báyìí tó bá débí tó ń ah, ká èmi ò bá bí jáde yóò tún yọ àpótí yẹn á ah, èmi mọ̀ bá jáde àfi tí a bá ti gbé àpótí yẹn kúrò lóko bóyá tẹ́gùn ti gbá àpótí yẹn ṣubú tó nìkan ti wá gbé kúrò òun ló yí tó fi lè ṣe mistake pé òun ò ní ibi tó bá lọ wọ́n ní ó padà ó padà wá hmm. ó lè travel lọ kó lóṣù mẹ́ta tó bá dé àwọn nǹkan tí wọ́n fẹnu kó bọ̀ tí wọ́n ṣe gbogbo ọ̀hún kádùkọ́ àkótì ẹ̀jọ́ wọ́n wà máa mọ̀ jọ pé wọ́n fọ́ọ̀mù yíyásí pé afọ́ọ̀mù ń jẹ wa tójú bá wá rò wọn ní bọ́ta wọ́n máa jẹ nǹkan wọn ni o hmm. ó jókòó kúkú jókòó ní ilé wọ́n máa jẹ ní tí pòdùsì ẹni bá fẹ́ wá mú wọn nígbà náà tó fẹ́ kó sẹ́yìn pé olú ẹ̀rọ wà láwọn ọ̀tá ni o. kòkòrò yín á wá bẹ̀rẹ̀ sí jẹ oyin yẹn kòkòrò yín ọmọ jẹ oyin tó wà ní ilé wọn hmm. wọn ò ní jáde ní òjò wọn á wà ní ilé tẹ́yìn náà bá dẹ̀ wálé ẹ fẹ́ lọ fagídí fọ yóò ti dẹyin ẹ máa pẹ́ yín náà kó ń bẹ̀. so wọn ní ẹ fi sọ pé wọ́n ń lò pé ara ẹ̀ náà ti ìfẹ́ǹtì kọ̀ǹpútà tẹ́ ẹ bá tan kọ̀ǹpútà ní ìsìn tẹ́ ẹ bá tan bíi desktop yẹn tẹ́ ẹ bá ti tàn ẹ̀ rí kíní kan wíní wíní wíní tó dàbí oyin ara oyin náà ti gẹ́ẹ̀tì kan nìyẹn hmm. abẹ́rẹ́ kan bẹ̀ tí wọ́n fáwọn èèyàn yẹn ara oyin náà ti rí abẹ́rẹ́ yẹn tí ẹ bá pa oyin ní ìsìn kíní kan bẹ tó yín bá táyàn ní ìsìn tó bá táyín ó máa ṣe bí ẹni pé wọ́n náyàn nígbàlẹ̀ lọ́sẹ̀ kíní kan mọ́ yín lára so kíní yẹn venue là ń pè hmm. so tó bá ti ṣẹ́ mọ́ yín lára yẹn bí ìpín ní báyìí so yóò dàbí máa ń náyàn nígbàlẹ̀ tó wá ṣẹ́ mọ́ yẹn la sẹ́rí kíní yẹn tá a tó ń ṣe oyin bá tá a bá rí kíní ìṣàjọba yìí ó lè abẹ́rẹ́ tí a èèyàn tó bá ní bẹ́ńtà kan nìkan wọ́n ń lò fún wọn bọ́ọ̀rọ̀ yìí sì jẹ́ nìyẹn. ẹ pẹ̀lẹ́ ó dáa bàbá ó tó di pàtó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ oyin inú mi dùn pé a ti mọ ìyàtọ̀ tó wà láàrin ògidì oyin àti àwọn oyin gbàrọ̀gbòrò tó lùgbòrò pa ní ọrọ̀ ajé ìlú èrí bákan báyìí ìjọba tó wà ń bẹ̀ lábẹ́ náà ni epo ti dọ̀wọ́n gógó bàbá sọ fún yín níbi ọdún méjì sẹ́yìn tàbí lọ́dún tó kọjá wípé epo di one thousand naira a tó sọ one thousand two hundred kí lẹ́ sọ bàbá. mo ní kò lè ṣẹlẹ̀. ìgbà tèmi gbọ́ táwọn kan ń sọ bí àhesọ ọ̀rọ̀ mo ní bó bá ṣẹlẹ̀ mo nílùú yìí á dàrú <laughs> torí páwọn èèyàn ó bínú gan-an ṣùgbọ́n síbẹ̀ àyípadà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nkàlùkù kàn ṣe tiẹ̀ náà ní bígbà pé ó tẹ́ gbogbo èèyàn lọ́rùn ní gbogbo ẹ̀ ń lọ bígbà pé gbogbo ẹ̀ ń dàn. àwọn tí a ṣe ti wọ́n mọ̀ mọ̀ sọ wá sáàfin. kí lẹ rò pé ó fà á táwọn èèyàn ò fi bínú ṣé ká sọ pé ìlú yìí dùn gan bẹ́ẹ̀ náà ni. èyí sì bẹ́ẹ̀ ìyá yẹn ti jẹ àwọn èèyàn jù sẹ́yìn tí wọ́n bá ti fẹ́ kí ṣe nígbà tí èèyàn bá yó ń sẹ́rí tí wọ́n bá ti fi òṣì tí wọ́n ti fi páwọn èèyàn ní dáadáa wọn ò ní lè jà mọ́ wọ́n mọ̀ mọ́ bẹ́ẹ̀ ní lè jà ókè nígbà táwọn kan bọ̀ ta kí wọ́n protest a ní gbà o a ní ṣe o àwọn ọmọ yẹn dẹ̀ sọ pé ẹni tí ẹ bá pé ẹ ní lágbára láti tẹ̀lé wa ẹ mọ̀ sí ṣọ́ọ̀bù àwọn ará àdúgbò ò sí ṣọ́ọ̀bù àwọn aláta elépo oníyà aláta gbogbo wọn tún sí ṣọ́ọ̀bù ọlọ́kadà kan máa wá gbé mi nílé mo ní wọ́n ní pé owó rẹ̀ mọ̀ jáde o àwọn kan bínú pé owó epo mọ́ o ah, ó ní bí owó rẹ̀ jáde òun wojú ilẹ̀ so ó fẹsẹ̀ wojú ilẹ̀ àbí kí wọn náà mọ̀ jáde nígbà tó wá gbé mi ní ìjẹta ó wá sọ pé àbẹ́rẹ́ wa rí kínní kan mo ní ẹ má complain o nígbà tí wọ́n ń protest ẹni ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè tẹ̀lé àbọ̀ta káwọn fi protest kẹ́ ẹ dúró lé ẹ mọ̀ sí ṣọ́ọ̀bù ẹ jáde àbọ̀ ìjáde ah oníbàbá ni mo jáde orí kò sí nǹkan kan lẹ̀ tó ń fẹ́ jẹ ni tí wọ́n bá ti jẹ́ kí àyẹ̀ pààyàn lórí jù <clears throat> ẹ̀rù lè jà tòun kò wọ́n ní mọ̀jáde kásámọ̀ rẹ̀ pọ̀ ń rà ní wọ́n bá sọ pé ọ̀dí two thousand mi yóò tán rà tó sì lọ two thousand láyé tí wọ́n bá ti jẹ́ kí ìyà jẹ àwọn èèyàn jù ẹ àrà tó bá wù wọn ni wọ́n máa fi wá dá àrà tó bá wù wọn ni wọ́n máa fi wá pé wọ́n ti wọn lẹ́nu ń bẹ̀ ò lè jà wọn ò lè ṣe kán bẹ́ẹ̀ ká bá bọ̀ kẹ́ nígbà tí wọ́n bá ní afẹ́jà ní ìsìn ẹnì kó pe ọmọ ẹ̀ má jáde o n gbọ́dọ̀ rí ẹkọ́ bọ́ọ̀ta o ẹ̀tọ́ bá dúró mọ́ ń bàdàn yóò pé ìbàdàn má jáde o ọlọ́run kò gbà wá lọ́wọ́ wọn ṣùgbọ́n ìran pẹ̀lú ọmọ àgbà lọ́wọ́ náà hmm. kì í ṣe pẹ̀lú ọ̀nà gbà wá hmm. ṣùgbọ́n ọlọ́run ó mú olè kì í ṣe ju olóhùn hmm. ọlọ́run ó mú ẹyin ọlẹ ọlọ́run màlágbára mò ń bọ̀ wọ náà ọ̀dẹ̀ ìyá lógún ọdún hmm. ṣùgbọ́n náà èyí lè fi àjẹrẹ́ tó tó ẹ̀ kó mọ̀ jẹ èmi mọ̀ pé nǹkan ní nǹkan ọ̀sẹ̀lẹ̀ jọ kan ní tí ó ṣẹlẹ̀ láàlè sọ. báwo yẹn ń wò pé nígbà iye Jonathan. eighty seven ni wọ́n ṣe po. bí epo wá fẹ́ wọ́n báyìí àwọn èèyàn ó ti bínú nígbà iye Buhari àwọn èèyàn ń fẹ̀hónú hàn Tinubu wá débẹ̀ pé bí àtòlípò jọmọ Yorùbá ó ti lo ọgbọ́n ìbílẹ̀ yorùbá fún gbogbo nàìjíríà lẹ ṣe lè sọ̀rọ̀. ọgbọ́n ìbílẹ̀ náà wà níbẹ̀ àgbẹ̀tẹ̀ bọ̀rọ̀ lọ ni ọgbọ́n ìbílẹ̀ náà kún bí àṣegbé àṣẹfíjìn ti bá sí. bákan ló ṣe wọ́ pálábẹ́ tó lèmi lọ́kàn tó fi kàn ó lo tìbílẹ̀ náà ẹtí kájọ kó bá ṣe báyìí táwọn ń gbọ́n ràn tìbílẹ̀ wà níbẹ̀ o àwọn afa àṣìṣe sí i yíyan ti dájọ́ mi náà sọ pé rọ́ọ̀ orí tálágbà bá lé ògiri ló fi máa ń sọ̀rọ̀ ìborí tálàǹgbà bá lé ògiri ní fi sọ pòfẹ́sọ̀ kan bọ yunifásitì of Ifẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nígbà kan táwọn sítúdẹ̀ntì bá ráyọ̀tì <coughs> pòfẹ́sọ̀. ọmọ ilé kọ́ni bẹ́ẹ̀ sọ̀hún. Abímbọ́lá pòfẹ́sọ̀. Abímbọ́lá bẹ́ẹ̀ ni. yes pòfẹ́sọ̀ buhari Abímbọ́lá. Abímbọ́lá. táwọn sítúdẹ̀ntì bá ráyọ̀tì tó bá ń bá wọn sọ̀rọ̀ báyìí ọkàn máa sọ nípa ẹ mọ̀ mọ̀ bínú báyìí. bàbá Yorùbá. bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ mọ̀ bínú báyìí náà inú bíbí mi ò fi iṣẹ́ mìíràn ọ̀nà ẹ̀dọ̀ funfun mi ò bí ọlọ́wẹ́ orí adé tàbí wà pẹ̀lẹ́ ẹ sì máa bínú báyìí ayé ìbínú títí kó forí sọ kiri ẹ má máa bínú sẹ́ ẹ̀ tí mo ṣe ń sọ ohun inú gbogbo máa rọ̀ báyìí. nígbà tí yóò sì jẹ́ eh, vc. bẹ́ẹ̀ni so tán student bá rẹ tó bá ti yọjú sí wọn tó máa bá wọn sọ̀rọ̀ báyìí bí àwọn àyàgbé bí ohun fẹ yóò máa sọ fún mi wọn bàbá o ìbínú ti lọ ìbínú ti lọ ètò máa ta gbogbo tẹ́lẹ̀ ẹni náà tàn iná máa tàn omi omi máa wà kẹ́kẹ́ kò tó yes a máa sọ fún ẹni pé bí inú bá ń bí iná tó bá fojú ko ni ilé ẹ̀ máa ń rọ̀ ni ẹ má máa bínú sẹ́ẹ̀ mo ní kẹ́ ẹ má máa bínú lóòrè wọn ẹ rò pé yóò bá ní sọ bó ṣe ń sọ bẹ́ẹ̀ ni ń pàyàjọ bẹ́ẹ̀ ni ẹ bẹ́ẹ̀ lè lòmíì so àwọn èèyàn ìyá ti já àwọn èèyàn jù lẹ́yìn Yorùbá akakún pé ọmọ wa ni tọ́jà kí bàmí ṣe protest tí Yorùbá bá jáde protest bẹ́ẹ̀ ní tàǹsọ̀ ẹ̀kọ́ la máa sọ tòun àtọ̀ náà góńgó pé kò tẹ́lẹ̀wọ̀ Yorùbá pé tọ́ba tẹ́lẹ̀wọ̀ Yorùbá <laughs> tọ́ba tẹ́lẹ̀wọ̀ Yorùbá níta bá fẹsẹ̀ àwọn òrìṣì bẹ́ẹ̀ gbà tá protest Yorùbá jáde hmm. kálukú wa máa wà sọ́ọ̀bù wọ́n ń ba ṣe wọn lọ ìmọ̀ràn téèyàn kà fún ẹ ni pé kí wọ́n yíwà padà torí pé <laughs> lálẹ́yìn a máa lẹ́yìn hmm. ara ní aráàlú jù kò sí ná mo wà lọ́fíìsì bí lánàá wọ́n pè mí láti ilé wọ́n ní lẹ́pà dé wọ́n fẹ́ gba owó mo ń sọ fún àtúnwọ̀n wà lè wà ní fàìdè kí wọ́n já iná yẹn sólà ni mo lò sólà ti jẹnrétọ̀ ni à ń lọ́sẹ̀ kátà nínà wọ́n wá gbowó lánàá wọ́n mú mi dé lóòrù fún wákàtí mẹ́ta ìyẹn mo ṣe máa ń sọ̀rọ̀ ọ́fíìsì mo wà tó máa ń pè mí láti ilé ee wọ́n ní nepa o mo sọ fún tí wọ́n bá lè wà fáìdè àyíwá àfa kí wọ́n gbọ́ òkùnkùn ọjà kí wọ́n bá ti ó ti di jọ́ márùn tá a tan mọ́ bóun bá mú báyìí sólà yẹn lágbẹ̀kẹ̀lé a ní sólà ti ń fata. ṣé wọn wàá lè já náà lé bàbá olóyin báyìí. ah wọn lè já ẹrù ó mọ̀ bà wọ́n díẹ̀. ẹgbẹ́ lágbára ni wọ́n àwọn tá lágbára wọ́n lè já so màkà ní ten thousand tí náà bá rẹ́gúlà fúnra mi mo máa ń filẹ̀ ó ti lọ́mọ tí ó máa sọ fún pé lẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn bí o wọ́n lè wá o tẹ́lẹ̀ mo ń sọ tẹ́lẹ̀ pé ẹ̀ fún wa náà kàn já ni ṣùgbọ́n aládùúgbò náà ló tó máa sọ̀pọ́ọ̀tì mi pé ẹja máa dúpẹ́ o àǹtí mi tọ́wọ́ ìdàbúlẹ̀ ẹ̀gbà wọ́n ń sọ ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n tán ná káwa máa dúpẹ́ níṣìjú nẹ́pà tẹ́ pé mo sọ tó ń bàbá yìí àwa ní ìsìn abájá tiwa àwa là á kì í sókè àwọn tí gbọ́ tí a ń sọ lẹ́yìn tí a ń sọ lójú mi bí nẹ́pà bá ti dé màmá wa bí ọ̀rọ̀ sílẹ̀ sọ fún kò sílẹ̀ ẹ wá ń jọba yìí tó ní bí mi pé ní òwà fúnjọ mẹ́ta mọ̀ mí lánàá pẹ́ lálejò ní àpò mi láti lé pé ẹran nẹ́pà ni o mo sọ fún àtúnwọ̀ bàdé bàfáyé dè kí wọ́n dá wọn kóra wọn sọ̀hún bọ́dẹ̀ mo sọ fún akókò ti já ti pẹ́ papà torí pa kàn máa ń lo nẹ́pà bíi tí n bá fẹ́ lo káfẹ́sẹ̀ nǹkan báńkì nínú mo sì ti dá wọn dúró papà sólà ni mo lò mo ṣe sólà mo sì ń pátá màá dẹ̀ tí tí má rí pé náà ti lọ bí ijọ́ mẹ́ta tá a fẹ́ pọn mi màá kan jẹun tààrà rẹ̀ kan jẹun yóò tún ṣáàjì padà bóun ṣe mí ní ìsìn ọmọ ṣáàjì so olówó kò wá yọ kò ní máa lọ báyìí títí o olórin kan ní báyìí kọ́ ni yóò máa rí báyìí kọ́ ni yóò máa rí lọ kò lè máa rí báyìí lọ ara mi ara ìlú gan o àwọn òwúrọ̀ adáta wọn ò ní ná ṣùgbọ́n sẹ́wárí tí àwọn níbi ìlú ṣe rí yìí èyí ó tún gbìyànjú náà ni torí pé láyé Yakubu Gowon nígbà tó ń ṣèjọba olè tó wà lábúlé wa hmm. olè ṣe ìtúgbọ̀ yẹn ìlú dẹ́rọ̀ báyẹn o tá a bá fẹ́ ṣe àjọ̀dún òmìnira Nàìjíríà mọ̀ wà á ṣe Nàìjíríà fún wa báyìí àwọn ó ṣe oúnjẹ fún wa inú wọn mọ̀ dùn á máa ṣe Nàìjíríà lọ wọ́n ó ṣe oúnjẹ fún wa oúnjẹ ọ̀fẹ́ American ṣe scout ń gbà yẹ a lọ sí Liberty Stadium lọ́kùtọ́bà wa. ọkàn yín máa súre fún Nàìjíríà. ọkàn wa súre fún Nàìjíríà à ń ṣàdúrà fún Nàìjíríà à ṣàdúrà fún Nàìjíríà àmọ́ lẹ́sàn-án ìpè là ń sẹ́ pé Nàìjíríà lè dà mọ́ bẹ́ẹ̀ ni mo sọ pé ẹ bá rí ayé tá a máa jẹ́ ń gbà yẹn gbogbo school ní lọ school a lọ tòní a lọ sí stadium wọ́n wà haminirasi fún wa wọ́n ṣe gbogbo ẹ̀ ọkọ̀ tí ó gbé wa lọ́fẹ̀ẹ́ wà wọ́n ṣe ọkọ̀ tí ayé Jonathan fẹ́ nígbà tó fi kówó epo yẹn wọ́n ń ra mọ́tò kan sí ìlú tí wọ́n kọ́ lè jáde wọ kọ̀ǹgẹ̀ sáré mọ́tò yẹn pọ̀ gan-an tí wọ́n bá lè dé sọ́sọ́dì wọ́n máa ń ná tó gate tí gbogbo èèyàn ń wọ mọ́tò tó jẹ́ pé tí dáfó bá fẹ́ fi kówó etí abá ti rí mọ́tò tó tó rẹ̀ bí BRT ṣe wà lẹ́kọ̀ọ́ yẹn mm. ó ní mọ́tò wa ètò yìí ò ra mọ́tò kankan fún wa tí ó tẹ̀ sọ̀lùdẹ́rọ̀ ẹ̀pẹ́ kàkó rẹ́sì wa ṣé rẹ́sì láti lọ ni mi ò sì rò bí wọ́n ti ṣí bọ́dà fún ráìsì láti wọn wọlé. èmi ọmọ tí a ti bọ́dà fún o tóyàn ti ti bọ́dà fún kọ́lámù yìí wọlé torí àpò ráìsì kan ráì lé one hundred thousand naira láwọn ibì kan. àpò ráìsì is one twenty ṣe ráìsì pé oṣù mẹ́ta ṣe tí wọn kà máa sọ pé ráìsì jẹ́ fifty thousand ó jẹ́ forty èmi kan eighty something. ráìsì mẹ́ta ló wà ráìsì pé mẹ́rin hmm. just like ẹ̀wà bí ẹ̀wà mẹ́jà ṣe wà hmm. ẹ̀wà olódó wà ẹ̀wà olóyin wà ẹ̀wà dọ́ọ̀mù wà ẹ̀wà kínní kan wà ẹ̀wà pósì mẹ́rin rẹ́sì náà pósì mẹ́rin àwọn rẹ́sì kan bẹ tẹ́ ẹ bá sì láàárọ̀ tẹ́ ẹ bá fẹ́ jẹ lọ́sàn yóò máa yọ ni sixty thousand ní ta máa pò yẹn àwọn rẹ́sì kan bẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe jollof rice tí ẹ bá lọ ṣe ráìsì yẹn. yóò dì ní yóò dì. so àwọn kan ṣe é ṣe jollof rice àwọn kan ṣe é ṣe àwọn rice kan bẹ tẹ́ ẹ bá hmm. dé hmm. kẹ́ ẹ fẹ́ fi ṣe ṣùgbọ́n àkànbẹ ẹ bá fẹ́ fi ṣe jollof rice bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ la ní kò ní lẹ́pọ̀. sìmẹ́ǹtì báyìí ti wọ bíi ten thousand naira. nine five ten thousand di sìmẹ́ǹtì. one hundred and three thousand tẹ́lẹ̀. ó dà ká wá kù ń bẹ̀rù mo yàtọ̀ sí owó àbámúdá yẹn mo tún rí pé owó kan wà tẹ́. ewúro bẹ́ẹ̀ ni <clears throat> ṣé rí ewé ewúro yìí <clears throat> ewúro ni <clears throat> wọ́n ní ewúro làgbà igi ewúro làgbà igi. Mm -hmm igi gbogbo ẹ bọ̀wọ̀ fún ewúro ewúro làgbà igi sẹ́ẹ̀rí hmm. ewé ewúro hmm. tárẹ̀yìn ò bá yá hmm. tí wọ́n bá fi ṣe ọbẹ̀ fún yàn ní ọbẹ̀ ẹ̀fọ́ bóyá wọ́n sì lẹ́fọ́ ni o àbí wọ́n sì lọ́bẹ̀ lẹ́gùsí o tí wọ́n bá fi jẹ ẹ̀kọ́ àbí jẹ àmàlà ẹnu rẹ̀ ó máa ṣí ara èèyàn máa yá ara máa yá ni ṣé wàá fún pé táwọn bá ṣèbá yẹn fún wa nílẹ̀ tí nǹkan bá ń complain pẹ̀lú òun pé bó ṣe wà ó dá tí a bá nínú ọgbà torí a máa ń lò ní ìdàgìrì tí nǹkan bá ṣe lóru tí ọmọ bá ń ṣàròyìn pé inú máa ń rún ní o ẹ ah, tó bá wà ní ọgbà tí a bá lọ já orí rẹ tó já díẹ̀. bí ọwọ́ kan báyìí. bẹ́ẹ̀ni tó bá já díẹ̀ bí ẹkùn ọwọ́ báyìí tó já kó wá fi sínú omi kó gbó kó fi iyọ̀ díẹ̀ sí i kó gbó tó yín bá wà nílé kó foyín sí bọ̀ bá gbó tán tí a bá ti gbó tán yẹn pẹ̀lú iyọ̀ kí ẹ̀ yọ ewé yẹn dànù omi ewúro tẹ́ ẹ rí yẹn pẹ̀lú iyọ̀ yẹn kí ẹ̀ yọ fi oyin díẹ̀ sí i ẹni tí ń kígbe inú yẹn jẹ́ kó mú tó a pèsè bí mẹ́wàá yóò lọ yàgbẹ́ ni oúnjẹ tó jẹ tó fẹ́ fa inú rí wọn hmm. yóò lọ yà dànù tẹ́ ẹ bá padà lọ yẹjú òwò sùn lọ ni hmm. ẹ̀yin náà máa sọ pé só ti lọ ilẹ̀ só ti lọ ilẹ̀ ẹni tó ń wò ti lọ ti sàn lọ nígbà ilẹ̀ bá máa ní kó sí pọ́blẹ̀ kankan mọ́ pàlẹ́ yìí. àṣírí àṣírí ni bẹ́ẹ̀ ṣe tí wọ́n ń wò yìí tí ẹ̀ bá lè ràn kórìíra lára táwọn ayé máa bínú ẹ̀ tó bá sọ̀rọ̀ wọn tẹ̀ síbẹ̀ pé ọ̀rọ̀ owó ló ń sọ kí ló ń wí tí ẹ̀ bá lè ràn kórìíra lára tó bá mú ewúro yìí hmm. tó bá da iyọ̀ sínú kó wá wé ewúro kó ti já lọ́sàn kó já pamọ́ iyọ̀ tẹ́ ti fi ní omi yẹ kó wá máa bu omi yẹ iyọ̀ tẹ́ ti kó bu yọ̀ sínú omi ewúro tó ti já pamọ́ yìí kó wá máa fi ewúro kó máa fi ṣe kàìnkàìn kò ní ìdí ọṣẹ o kó fi wẹ̀ tẹ́ bá ti fi wẹ̀ rẹ̀ yóò máa hó yóò máa hó ewé yóò máa hó ẹ máa fi wẹ̀ kẹ́ ẹ máa fi wẹ̀ kó fi wẹ̀ gbogbo apá orí ara délẹ̀ tó bá ti fi wẹ̀ kó máa rọ omi tá a rí yẹn omi yọ̀ yẹn kó máa rọ ẹ̀ fẹ́ẹ́ jọ́ kejì ẹni tí ò kì í kíyàn máa kíyàn ni hmm, ẹni tí ò àṣírí ni ẹni tí ò kíyàn ó máa kíyàn nìkan bẹ tí mo kọ sí ní ọ́nà ẹ̀sẹ̀ medicine lára àwọn ìwé tí mo ṣe tí wọ́n bá mú ewúro yìí tọ́lá kó ní abọ́ tó ti hàn ewé yìí mo ṣe sọ̀hún tọ́ba ti hàn kó já díẹ̀ báyìí ewúro nìkan ni o kó já ewé yìí kó wá dànù òkè kan tọ́ba dànù òkè kó fi iyọ̀ sí iyọ̀ síbẹ̀ kó wá máa gbó tọ́ba ti ń gbó yọ̀ máa hó tọ́ba ti ń gbó yọ̀ máa hó tó bá ti ń gbé yóò máa hó tó bá ti wá ń hó yẹn bí ọṣẹ bí ọṣẹ yóò máa hó bí ọṣẹ ni o kẹwàá fi epo pupa bí síbí kan kò fi sí ẹ tó máa wá gbó padà pé ìyẹn máa dá kò ní hó mọ́ hmm. ẹ tá máa gbé mọ́ padà kò ní hó mọ́ tí ọba ti wá hó mọ́ yẹn ewé inú ẹ̀yẹ ẹwà dání omi tẹ́ ẹ rí yẹn hmm. kẹwàá lọ dànù ìgò kan tàbí ke bí ke mínírààsì kan kó dà bẹ́ẹ̀ kó wá mú síbí oyin ògidì kan gidi síbí kan kó fi sí kó ta sí i tó bá ti fi síbí oyin kan sí i kó wá wá lọ́fíńdà tó bá ní òórùn lọ́fíńdà olóòórùn kó fi pẹ̀lú ẹ̀ kó ṣèké kó máa fi para kó dàbẹ́ sétánì ìrẹ́bẹ̀ sí ìlú lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá kórìíra èèyàn tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ àlẹ́ tó dà yẹn ò tí gbogbo nǹkan le kankan kan tí wọ́n bínú sí i torí ẹni táyé ọ̀bá yọ́nú sí pé ò lè bára jà ẹni ń bínú kódà tí wọ́n bá ń tajà ní ten ten náírà ọjà tí gbogbo ayé ń tà ní fifteen tó bá ní kó ò lè tà ẹjẹ́ ọmọ tà ten náírà èrè díẹ̀ ti tó kò ní rẹ́mi rà. wọn á tún rà lébù ẹ. wọn á rà lébù ẹ pé bẹ́ẹ̀ yẹ fẹ́ẹ̀kì ní ta bẹ́ẹ̀ jẹ́ lẹ́ran tó bá gbẹ̀rán lẹ̀ lọ́jà tí gbogbo èèyàn tó pé bẹ́ẹ̀ bá fẹ́ rẹ̀ ẹ̀ràn bẹ̀rẹ̀ láti two thousand three thousand tó ní bẹ́ẹ̀ dọ́dọ̀ tèmi èmi owó owó mẹ́ta bẹ́ẹ̀ fẹ́ rẹ̀ ẹ̀ràn five hundred àtà wọ́n á lẹ́ran òkú ní tà wọ́n á lòkù ẹyin wọ́n á lòkù ẹyin máa lọ rà lágége wọ́n á lòkù màálù ní tà pé bó bá jẹ́ pọ́n rẹ̀ ẹni gidi kò ní tà five hundred wọn ò ní bàrà tí wọ́n dẹ̀ gbowó lé pé èmi ò tó pé ẹran ẹran mi dá mi lójú ni gbogbo ẹlẹ́wọ̀n ojú ni wọ́n wò tí wọ́n fi ń gbé obì fún yàn tí wọ́n fẹ́ gbébì fún yàn ojú ẹni ẹlẹ́màá wò wọ́n lójú lójú lẹ́yìn tí wọ́n fi gbébì fún àtẹni tí ó gbòbì lẹ́yìn ìyá kàfi pa ojú ọwọ́ ìyá kàfi pa ọwọ́ báyìí kí ẹ lọ ṣọ́ọ̀bù wà láìta lẹ́ máa tà ní yes ní èyí rè é so iṣẹ́ tó ń ṣe pọ̀ pẹ̀sẹ̀ tó ń wọ ẹni ìsìn tí gbòòná bá ń dọmọ láàmú ní ṣùṣì tí wọ́n bá mú ewúro náà ní ìsìn tí wọ́n bá fún mi tí ń tẹ́ni tí wọ́n bá jó tí wọ́n bá fi pọpọ pa sí i kí wọ́n fún díẹ̀ mu kí wọ́n tún fi pa lára ìgbóná yẹn yóò jáde dáadáa padà wọ́n dẹ̀ lọ yàgbẹ́ tí wọ́n ti yàgbẹ́ nílẹ̀ máa lọ. ẹ jẹ́ ẹ bá mi ra àwọn èèyàn kan lọ́wọ́ tí wọ́n níṣòro tó ní nǹkan ṣe pẹ̀lú àìsàn kíndìnrín ó lè jẹ́ bí kidney stone nǹkan tó ṣàjọmọ́ kíndìnrín kí lèèyàn lè ṣe láti fi dẹ́kun àìsàn yẹn tí ó fi ní wọlé síyàn lára ṣé tó ti wọlé àbí kọ́ mọ̀ wọlé. kọ́ mọ̀ wọlé àti èyí tó ti wọlé. <coughs> ṣe rí ọtí kò gbọ́dọ̀ pọ̀ jù tọ́tí bá pọ̀ jù ó lè fa kidney problem ṣùgbọ́n tí ìbá ṣe tọ́tí tọ́jẹ́ pé èèyàn kàn ní ni ewé kan bẹ táwọn pè ní mọ̀ríngà olífẹ́ra ewé mọ̀ríngà yẹn wọ́n máa fi ṣe ọbẹ̀ jẹ èèyàn lè rò lẹ́fọ̀ ewé ẹ̀yẹ tí wọ́n bá já ní ìsìn ọmọ yín ní bàkálẹ̀ nu àmì òkè ńlá ìkẹ́ẹ̀ tí ẹ bá fẹ́ máa fẹ́ tẹ̀sí ẹ̀ tí ẹ fẹ́ lẹ́kẹ̀ẹ́ dáadáa kí ẹ máa mú ewúro díẹ̀ kó sì pẹ̀lú ẹ̀ sódà kó má bàa tẹ̀lé ẹnu yes so tó bá jẹ́ wípé ẹ ṣe bí àgbo ewé ẹ̀yẹ a lè ṣe tíì tí ẹ bá fi ṣe tíì kó bọ́ìlì ẹ̀ tó bá ti kó sínú bíi kẹ́tù àbí máa bọ́ kan ó jẹ́ ewé tó pọ̀ kó sínú kó kọ́kọ́ rọ́ mi sí i tó bá ti hó bíi twenty minutes kó tutù kéèyàn rọ́ pamọ́ táǹtì ẹ bá ti fẹ́ mú kọ́ máa fi oyin síbì kan si, kọ́ máa mú ó ṣe fún kidney problem. yóò fọ kíndìnrín mọ́. yóò fọ mọ́ bẹ epo ara igi epo ara igi mọ̀nìgà tí ẹ bá mú àdà kó ń ṣe bo egbò rẹ kọjá ètò gè bígbà tí ẹ pé epo mọ́ngòrò hmm. so a máa dà á lọ pa epo igi mọ́ngò epo mọ̀nìgà igi mọ̀nìgà tá a bá ti lọ pa epo ẹ̀ <clears throat> èèyàn lè ṣe tí ẹ bá fẹ́ ṣe àgbèrè rẹ a kò sínú five litres keg a rọ omi sí i ìyá máa mú ó ṣiṣẹ́ fún kidney problem kódà yẹn tó ṣe man power ẹ bá fẹ́ lù fún man power yẹn ìṣẹ́lẹ̀ ọ̀tí la máa fi rẹ́ ní hmm. epo mọ̀ríngà yẹn tá a bá sa wẹ́wẹ́ nìsín a bá kó ní five litres keg a wà rọ ọ̀tí sí i láti ìjọ́ kejì èèyàn bẹ̀ sí mú because ó ń boost immune system hmm. máa jẹ́ kára dìde dáadáa. Hmm ṣùgbọ́n fún ní kídìnì rẹ kò ní fi ọtí rẹ omi ló fi rẹ á dẹ̀ máa jẹ ewé mọ̀ríngà ní agbára ọlọ́run lọ́lọ́. ṣé yorùbá náà rí ọgbọ́n dá sí ọ̀rọ̀ kánsà tí ń ṣàwọn èèyàn ṣáwọn ewé kan wà láti fi dẹ́kun ẹ̀. ẹ ṣe ṣe rí kánsà. jẹjẹrẹ. jẹjẹrẹ jẹjẹrẹ ó póríṣiríṣi míì ń jẹ́ jẹjẹrẹ ọyàn ó tiẹ̀ ṣe ìkan lára àwọn òṣèré tíátà táwọn èèyàn fẹ́ràn lẹ́nu àìpẹ́ yìí ṣùgbọ́n lọ́hún ṣe wọ́n ti ṣọpẹ́rẹ́ṣàn fún wọn gé ọmú ọyàn ẹ̀. ṣe rí kánsà yẹn hmm. àwọn ayé fi mú sí èèyàn nígbà táwọn wà kékeré àwọn àìsàn kan bẹ tá a gbọ́ tẹ́gbà tá a dàgbà yìí la tó ń gbọ́ wọn àwa kí ló fà á àwa rí i pé gbà mí lèrò fi ń ṣèyàn ni ẹrù fibroid ìjú yẹn nígbà tí mi wà ní kéke mi gbọ́ rí àgbọ̀ fibroid kò wọ́pọ̀ bíi nineteen eighty seven or ninety eight tí mo mọ bá wọn interview oníṣègùn ìbílẹ̀ ní radio Lagos oníbi tó ń gbọ́ táwọn ṣègùn polówó oògùn ojú oògùn ojú ni àwọn ah, akẹ́lẹ́ ló kó wa wọ́n ní àwọn wà oògùn ojú ẹ̀dá wà o so cancer yẹn tọ́lá ń ṣe èèyàn tí kì í bá ṣe pé ọ̀jẹ̀ máa yé o mọ̀nìkà yẹn a fi ń wòsàn mírèkù lè filampo náà hmm. yẹn mọ̀nìkà olùfẹ́rà tí wọ́n bá ṣe èèyàn tí wọ́n bá lọ wá egbò ẹ̀yẹ hmm. tí wọ́n bá já egbò ẹ̀yẹ eh, wọn hmm. tí wọ́n pẹ̀ epo igi mọ̀nìkà tí wọ́n bá ṣe wọ́n ṣe bí àpò ẹni tó ń ṣe yóò máa mú yóò máa mú léra léra gbígbóná yóò máa mú o nígbà tí ẹ fẹ́ mu tíì yóò ṣe máa mú ewé yẹn náà yóò fi máa ṣe ọ̀pọ̀tẹ̀ ẹ̀fọ́ yóò máa fi ṣẹ̀fọ́ jẹ wọ́n lè ṣe lẹ́lẹ́gùsí wọ́n lè rò jẹ ó tún ní èso kan èso mòríngà tẹ́ ẹ bá jẹ́ nìsín yóò fẹ́ korò tó bá yóò tó dóyìn yàn a máa ń jèso ẹ̀ náà so ẹni tó wà láàyè kó tó jẹ èso mòríngà ó ń ṣiṣẹ́ fún cancer hmm. yes tó dájú. ara àwọn kan téèyàn lè máa lò nìyẹn. ẹnìkan ní cancer yẹn ń bà kan nígbà tó wá sọ́dọ̀ mi ọ wá ní. Ni wọ́n lè ní kánsà ah, mo ní kánsà wọ́n sá pè mí lórí fóònù mo ní ẹ̀ wá mo sá lu àwọn iṣẹ́ yẹn fún un ìgbà tí mo lu iṣẹ́ yẹn lẹ́yìn ọ̀sẹ̀ méjì kò pè mí mọ́ èmi wá pè mo ní bò ní mọ́mì mo ẹ̀ padà lọ sí tẹ́sì ńkọ́ ó ní ẹ má dá wọn ló ń jàre wọn làwọn ò rí kánsà ń bẹ̀ mọ́ ah, obìnrin mi ò. Hmm. bóyá yàrá yẹn rò kàn ṣe mistake nínú test àkọ́kọ́ ni. ẹgbẹ́ mi méjì ló ṣe tẹ́sì tẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ rí pé cancer ni tó náà dẹ̀ filẹ̀ lára kọ́mọ̀ bá dúpẹ́ ni hmm. tó wá sọ pé ah, ẹ ṣe oògùn tẹ fún mi ṣiṣẹ́ o torí ẹ̀ ni ò fi sọ bẹ́ẹ̀. ìyẹn dẹ̀ máa ń jẹ́ ìwúrí fún yẹn pé ah, ah, kíní ò ṣiṣẹ́. sẹ́yìn tí a bá sọ fún ṣègùn pé kíní tẹ fún mi ṣiṣẹ́ bẹ́ẹ̀ tiẹ̀ fún lówó nígbà tí mi bá tún bá a ní gboyà láti sọ pé àníṣe. ó ṣiṣẹ́ fún yàn ló ṣùgbọ́n pẹ́ fún tí ò padà wá mọ́ ọ̀ tí ò sọ fún pé ó ṣiṣẹ́ ó lè ṣe fẹ́ sọ wípé ẹ ṣe fẹ́ lómi ìmọ̀ tó yẹn tí ò dúpẹ́ wọn ti búlọ́ọ̀kù ọ̀nà fẹ́ lómi tí wọ́n bá gbé wá mi nípa èèyàn sọ pé wọ́n mi ń ṣe àbí tí wọ́n bá ní kí ló tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ẹ tí mo ṣe fún jóni òtí ìwà dúpẹ́ kò sọ pé ṣiṣẹ́ ṣé kí n tó parọ́ fẹ́lẹ̀ mi hmm. bẹ́ẹ̀ tó bá fẹ́ pàkínní ìṣiṣẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o ẹ gba five thousand yìí o ọkàn yóò balẹ̀ fẹ́ẹ́ lè mi bá wa ẹ̀ lè ṣe fẹ́ nìyẹn sóńgbà tó wá ní ẹgbẹ́ta ló ń jàre wọ́n ní wọ́n ní wọ́n ní àwọn òrè káńsà bẹ́ẹ̀ níyẹn lọ sí ọsibítù yóò lò tó ti lọ bí sẹ́yìn ọ̀kọ́ ẹran ti tẹ́lẹ̀ lọ méjì tẹ́lẹ̀ tí wọ́n àwọn méjèèjì different test ó dẹ̀ sọ pé wà bẹ́ẹ̀ wọ́n tán ní òsì bẹ́ẹ̀ mọ̀ ẹ̀rọ pé tẹ́lẹ̀ ni ló ṣiṣẹ́ wọn. ọba bẹ́ẹ̀ mi létà mo bẹ́ẹ̀ mi mo bínú o mo bínú lórí ọ̀rọ̀ yẹn ẹnìkan bẹ alágbára ní ibi tẹ́lẹ̀ ó ti kú ó dàgbà tó kú wọ́n ta lẹ́fà ikùn ẹ̀ bá ń jẹrà ìfẹ́ ìjẹra ni o ọba ni wọ́n pè mí wá kò tí ì pọ́n pè mí wá rẹ̀ ọ lọ Ṣakí ìwádìí Ṣakí ni wọ́n wá sọ fún pé olúwẹ̀lẹ̀ ti wá ní yèsí àwọn sì ń ta báyìí ṣe fún o bẹ̀tẹ́ nìkan ń bẹ́ yèsí yìí tó lè help ní ìwé ta ṣẹ̀ṣadúsì bàbá olóyún náà ọmọ mi ni mo mọ̀ dáadáa ẹ̀dá ti rí kẹ́ tó máa bọ̀ ń bí àwọn obìnrin ju o bàbá olóyún ìbá help yín ọba ni wọ́n pè mí wá bá mo débẹ̀ báyìí ní báyìí báyìí ó ní kí n wo kùnrin kì í jẹra ọfà ni bí kílẹ̀ bá lù sí ó lòun ti lo nǹkan sí o ó ní kọ̀ lọ mọ́ni sókè kọ́mọ tẹ̀lé mi wá kọ́mọ tó dé mọ́ni gbọ́mọ tó bọ̀ mí nígbà tí ń tọ́ tí mo àṣìláàpù kan wọ́n ní kọ́mọ ẹjọ́ kò má ṣàwọn ṣe kan ìgbà tí mo ṣe máa gbé fún ọmọ wọn kò gbé fún bàbá ẹ̀ ìgbà tí mi wá lọ mọ́mọ́ ńlá Abẹ́òkúta bẹ́ẹ̀ mo ti program ní paramountì mo dẹ̀ tún ní alágbàtà ní tẹ́sàkó láfihàn wá ń gbà yẹn mo ṣe ń da ìdìbò báyìí ìta ni mo bẹ́ẹ̀ nìyẹn kò wá róòlù ìgbà tí mo rí mo bá rí ẹ lẹ sá o bóòlù kìíní yẹn ó ṣe bó rí pé mi ò wọ̀wù ó ti lọ oríṣiríṣi mo lò sí i ìṣẹ̀ tó yẹ kó fi sọ fún mi wípé kẹ́ni tí mo ẹ̀sẹ̀ mú wáyìí nípọn tí ń jẹra o ó lè ti lọ mo dorí sísì bòlì mo lè sísì rẹ̀ dàbò ó lè sísì wọn dàbò ẹ̀ sísan mo ṣe kó inú mọ́tò padà ní tèmi mo tún fún lówó gan ẹ bá ń fi ra nǹkan o fún two thousand mo kó inú mọ́tò gbàgbé ní tèmi àdúgbò náà ni o ń bá wálé wọ́n wá ní another problem jọ kan ọba ni wọ́n pè mí wá mo bá tún débẹ̀ lọ́ba ni ah kí n mọ̀ gbáhùn kẹ́nìkan náà mọ́júmọ́ ni o láti ilé ọ̀sẹ̀ kan òun ò sùn òyìnkẹ́ni kan kí n wọ apá òun kí n wọ ẹ̀yìn rí wọ́n wá complain gidi gan ọfà yẹn tún ti yọ oríṣi ọ̀nà míì ni wọ́n tún pálí míì ni àkọ́kọ́ nítorí mo ní ẹ̀sà ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ó lè rọ̀ mọ́ oríṣiríṣi lẹ́ lò sí. <laughs> oríṣiríṣi tẹ lò ní òní. oríṣiríṣi tẹ lò ní òní oríṣiríṣi lẹ́ lò sí. ó ní mo ti lo oríṣiríṣi ẹ̀ tí ì lóríṣiríṣi o tẹ́ ẹ bá lo ìṣìṣì yẹn lò. ẹ lo iye tẹ́ ẹ kàn jọ náà tẹ́ ẹ lò tó ṣiṣẹ́ òní kí. mo ló ṣìṣì lẹ́ lò sí. sẹ́ẹ̀ ló ń ṣe kúrò ní mo ṣe à ń lọ lọ́wọ́ ní wà bàbá olóye ti bínú mi bínú. ìgbà tẹ́ ẹ náà ta ẹ lọ́fà ìjọ sí pé mi mú nǹkan kan fún yín dípò tó yẹ kẹ́ ẹ dúpẹ́ kẹ́ ẹ sọ pé kínní yẹn ṣiṣẹ́ ẹ wá sọ pé ó ṣìṣì lẹ́ lò ó ṣìṣì náà lẹ́ lò sí lẹ́yìn. ó ní mi ìgbẹ́ yóò bá tó ń sọ mí ní mi ò gbọ́ ìgbẹ́ yóò bá tẹ́ ẹ̀ pa kébì ní mi ìgbẹ́ ẹlẹ́rìí sì sílẹ̀ ló ń jọ sí ó sì sílẹ̀ lẹ́lọ́dọ̀ sí ṣàtìwọ́ wọ́n sábà ń bẹ́ẹ̀ mi kí n dákun ó ní ìbọ̀wọ̀ mi dáadáa ń jọ ẹ̀ ni mo mọ gbọ́ dáadáa torí kẹ́ mi bà sí thank you bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin gba oríṣiríṣi bò oríṣiríṣi ní kẹ́ẹ̀dà bílẹ̀ ṣé mi mọ ọ̀rọ̀ mi ẹlẹ́gba àbẹ́rẹ́ mo ṣe léèṣì ni mo bá sáà ń bẹ̀rẹ̀ kí n jọ́jọ́ ọlọ́run kí n má bínú ọ̀tá mọ̀ fẹ́ẹ́ ó fẹ́ dàrin wa rú ó fẹ́ ọ̀tá fẹ́ kí ogun borí òun ni o máa wù báyìí mo ní ebéwúrú wẹ̀lẹ̀kú lè yìí ìyẹn lọ síbẹ̀ lọ síbẹ̀ mo láti kọ́ ní nǹkan ó ní owó ìdí bá ń fọwọ́ sí mi ní à tọ́wọ́ di nátàní sẹ́ẹ̀ tó máa wí pé oríṣiríṣi ilẹ̀ dàbò à ó lọ sí bínú náà ni ẹ sì bínú mi ń dáná sókè tọ́wọ́ dé ọ̀la màá bá ń mú nǹkan mi wá o so mo bá sáà máa fi help rẹ ẹ wo ewé kan tí mi hàn lẹ́ẹ̀kan yẹn ẹ̀yin ló ló bí èso a máa ń lò fọ́fà hmm. yẹ sífì yìí. àti hmm. sọ́rí náà lórí ètò ah, ẹ wò ọmọ kan ló bá ń já wá kí n tó dé láàárọ̀ ọmọ tètè ni. ọmọ tètè ọmọ kan bá mi já ìwà ń gbé onígbà tí ò ti tí ò rí mi ní ọwà sọfíìsì ọwà kù wá gbà tí ó kù àyè ó sábà ń dọ́gbọ́n kan sí ní òfin gbọ̀n ẹnìkan pè mí ó ní bíbù wà ó ní atayef báwọn ló fà ó wà ní Ìkòròdú wọ́n ní báwo prógámù yìí yẹn ló bá rí tí mo sọ̀rọ̀ ń pé ewé yìí ah bóun ṣe snap ewé òun tó ń fi ránṣẹ́ sí bọ̀dá àwọn lọ́sọ̀kọ̀ ìwé tó kún náà gbà àwọn. Hmm. tí o tó pé ẹni tí ń bá mi sàn kò tí ì ráyè tọ́ba láyè mi kọ́ wa ró dànù ewé yìí lọ́ba ìlú sí bá a sì júwe yẹn ó ní ní fà yẹn bá mà jáde láàrẹ̀ ló bá pè mí lẹ́yìn ọ̀sẹ̀ kan pé ó ti kú bàbá àwọn ọ̀bọ̀ tí wọ́n bá mi rojọ́ ọmọ ní bọ̀dá ẹ̀ tó lò kò béèrè nọ́mbà mi ebi ṣe àfídì òfin ló dẹ̀ ní fóònù nọ́mbà kò pè mí ìwé tó máa bá mi rojọ́ ṣé ìwé ni wàá fẹ́ rà ní ìsàpè òun ò tí ì ra nǹkan kan mọ́ pè mí mọ́ torí èmi ọmọ kan bínú bó lè ṣe ní bínú yẹn ẹ̀gbọ́n rí òpè mi pé àbúrò mi ló ṣe àfihàn yìí o mo lò ó ó lè ti pẹ́ ẹran tó ti pa díẹ̀ láti ẹnìkan ló fàǹjẹ́ òní nígbà tí mo máa gbọ́ báyìí ti pẹ́ wọ́n ní àti pẹ́ ẹran wọ́n ti pa ẹ̀tù wọ́n ti pa owó lórí ọfà mo ní hà ẹ̀ ṣe pè mí wọ́n ní ó kàn mọ́ olóòdó mi. àwọn ewé àtegbò wà tí wọ́n lò sí tí ó pọ̀rọ̀ ọfà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ilé ìwé lò èèyàn tọmọtọ ni èèyàn hmm. tọmọtọ yóò yà má gbẹ ni ewé yìí tó dájú èèyàn tọmọtọ yóò dẹ̀ yà má gbẹ ni hmm. à ń lò fún kidney tẹ̀sán lẹ́ẹ̀kan náà hmm. wọ́n máa ṣe lágbo tá a bá ṣe bí àgbo nìṣẹ́ ni ọmọ mi ni màláìkàlẹ̀ tó bá jẹ́ pàmò yẹn lọ́wọ́ àbẹ̀ gan-an wọ́n kà wókè fún yàn ni ní agbára Ọlọ́run. àwọn oyin tó gbògidì yìí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló bẹ̀ mí pé ah bóyá kí ìmọ̀ báwọn ṣe alágbàtẹ́ ẹ̀ ah, bóyá làwọn ó ṣe ṣe àwọn ìwé yín gan-an ó wú àwọn káwọn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ lẹ́tí lẹ́nì kankan tí ń bá yín tà níbi Amẹ́ríkà tó yẹ pé yóò fi rọrùn. ẹ alẹ́ yẹn lamẹ́ríkà alẹ́ yẹn kan ní New Jersey. ẹ mo rántí pé first lady asake ame asabi ame wọ́n ti lè di botanical stop. bẹ́ẹ̀ a máa ń dàkọ ẹ hmm. a máa ń dàkọ ẹ hmm, hmm. Àṣàkẹ́ amẹ Àṣàkẹ́ amẹ a máa ń dàkọ ẹ ní Amẹ́ríkà. mẹ́mọ̀ wọ́n dé o first lady káàbọ̀ ó ń fèrè àtẹ̀gbò ìtọ́jú lamẹ́ríkà ìwọ làgbà o. first lady botanical store àṣàkẹ́ amẹ́ni new jersey usa àṣàkẹ́ ọmọ jùbírì ló ń ta tewétegbò tó jẹ́ tiwantiwa ní new jersey gbogbo àwọn ohun èlò tá a lè fi ṣètò àdúrà tó ń jẹ́ ní mọ̀nà wá yàtọ̀ sí pé first lady botanical store jẹ́ store ńlá tẹ̀tí lè rí gbogbo spiritual items ra. ọmọ jùbírì tún bá àwọn èèyàn ṣe àkànṣe iṣẹ́ ìṣẹ́gun àti ìtúsílẹ̀ pẹ̀lágbára ẹ̀mí Wara spiritual perfumes ọ̀nọ́là only michael seven seven oyin gidi gixmore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní first lady botanical store lọ́dọ̀ àṣàkẹ́ amẹ́ ọmọ jubril oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀ tá a fi ṣètọ́jú ojú ìtọ́jú oyún ìju yanjú ìṣòro àìrọ́mọ bí àtàwọn àìsàn míì tẹ́ ti gbé kiri tí wọ́n pé kò sọ́nà àbáyọmọ́ ẹ yára tètè pé first lady àṣàkẹ́ amẹ́ríkà ọmọ jubril ní new jersey usa sórí plus one eight six two two seven zero six zero one nine. ẹ bá mi ṣàlàyé díẹ̀ nípa àwọn ìwé fún àwọn tó tiẹ̀ jẹ́ pípa àkọ́kọ́ rẹ̀ tí wọ́n ń wò. ẹ̀sìn ẹlòmíì ń wò fúngbà àkọ́kọ́ sẹ́ẹ̀rí ìwé eléyìí mm. ẹ̀sẹ̀ rí nígbà bẹ̀rẹ̀ ìwé ṣíṣe ìwé tá a kọ́ bẹ̀rẹ̀ ni iṣẹ́ sẹ́mútì ló wà ní ìwé iṣẹ́ sẹ́mútì ọ̀nà àádọ́rin akọ́kọ́ ṣe fifty ways of vision ni àádọ́ta àwòsàn ti ń bẹ nínú orin nígbà wáyé atọ́kọsẹ́ tẹ́ǹtì mọ́ àwa tí ó di orúkọ ẹ̀ sí ọ́nàṣì medicine ó jẹ́ ìwòsàn àádọ́rin tó yí ń ṣe seventy ways of vision ni ìṣe tó pé oyin oyin oyin oyin tẹ́ bá tẹ̀ máa fi nǹkan kó yin nǹkan tẹ́ lórí ẹ̀gbẹ́ yín ni ibo mi ń bẹ iyọ̀ lẹ́ẹ̀fi kó yin ibo mi ń bẹ àlùbọ́sà lẹ́ẹ̀fi kó yin ibo mi ń bẹ ìwé fi kankan kó yin yóò dẹ̀ ṣiṣẹ́ ìwòsàn wọn la pè ní ọ́ní àti mẹ́dísìn ẹni tẹ́ jẹ̀ burú bá ń dà láàmú ó wà ń bẹ̀ ẹ̀ẹ́n awomọ́lé egun ẹ̀yìn dídùn ẹ̀ẹ́n fibroid tí ọ̀rọ̀ tí ìdímọ́ tó ti pọ̀ ó wà ní ìwé yìí eléyìí la pè ní African power agbára èèyàn apá kìíní tí ẹ̀rí agbára èèyàn dúdú apá kìíní yìí tó gbòdìdé bá ń yọ̀yàn lẹ́nu bá a ṣe lè lo ewu ó wà nínú ìwé gbé ewu ẹlòmíì òun ṣe rere nídìílé wọn o tẹ́ ẹ bá wọ àwọn agboolé mi kẹ́ tó réyìn mẹ́ta tó lo mọ́tò a ẹ dààmú láàká ẹ tó rí pé wọ́n máa ń rún pa nídìílé yẹn bó lẹ́sìn bọ́ ní ogun ìdílé yẹn ó wà nínú ìwé hmm. nínú ìwé yìí àwọn àṣírí tó pọ̀ ń bẹ. Hmm bí ọyọ obìnrin ọba tóbi tá a fẹ́ kó tóbi bá a ṣe lo pandoro fún ó wà níbí mm. nínú African Power Part One yìí ẹ̀rì pàdìẹ ọmọdé kádìẹ mẹ́rin bíi abẹ́ epo ẹ̀yìn adìẹ oníbàṣẹ ń lò kádìẹ bá ṣàbátan tá a máa ń dèpo ẹ̀ nìyẹn téèyàn bá máa ṣe tó ń ṣe kò ní í dànù epo tọ́nà bá dì mọ́ èèyàn oníbàṣẹ ń lò epo ẹ̀yìn adìẹ ó wà ní ìwé yìí eléyìí tí wọ́n bá táyàn ló fà tàbí èèyàn fẹ́ wọ́n tà ń ló fà ó wà ní ìwé yìí African Power Part Two ní ìwé yìí ẹlòmíì bí ògùn kì í jẹ́ fún o bọ́ọ̀lù ọ̀sẹ̀ dúdú yóò complain bọ́ọ̀lù ọ̀sẹ̀ funfun yóò rojọ́ bí àṣọ ọ̀sẹ̀ pupa fún ògùn ìjẹ́fẹ́ lòmíì so ẹni tí ògùn bá jẹ́ fún kí ló ń fà báyà àwọn àjẹ́ ti di ọwọ́ ẹ̀ àwọn àgbà ní tí ó ṣe tí ó fi fọwọ́ tọ́jọ́ pé ògùn ọmọ jẹ́ fún ó wà ní ìwé hmm. agbára èèyàn dúdú apá kejì iṣẹ́ pọ̀ ń bẹ ẹni àtà lọ́fà náà tó fẹ́ kó fà yẹn kúrò lára àwọn ọ wà ní ìwé yìí èèyàn tẹ̀fẹ́ tí wọ́n tà lọ́fà ó wà ní ìwé yìí <clears throat> iṣẹ́ náà jù bẹ́ẹ̀ lọ ṣe eré lẹ́yìn African Power Pact three ẹni tó wá lórí tí ń mu gbó tó ń mògùn olóró táàfẹ́ kó mú mọ́ iṣẹ́ tí ó ṣe wà ní ìwé yìí hmm. tó ti ṣe àdúrà ni àdúrà tá a máa ṣe sórí omi tọ́mọ yẹn bá ti mu omi yẹn omi yẹn tí wọ́n bá ti ṣàdúrà sí lálẹ́ lọ́jọ́ kejì wọ́n lè gbómi yẹn wọlé wọ́n á rọ ní five litres keg àbí bottle water wọ́n lè gbé ní fíríjì wọ́n lè gbé tó bá ti fẹ́ mú mi omi ni wọ́n máa fún un tó bá ti ń mú mi yẹn tó bá ti ń mú mi yẹn ẹ̀ẹ́mí burúkú tó ń sọ fún un pé sóò ní mu bẹ́ẹ̀ lónìí sóò ní lọ jalè lónìí sóò ní lọ sí wọ́n máa kú òlàrẹ pẹ̀lú àṣẹ ọlọ́run wà ní tọ́ta ìwé yìí ìkànnì tá a sọ ń pa pé ibi èrè bá jókòó sí ni ó bèrè máa ń bèrè èrò kì í jẹ́ kí tó bá fẹ́ gbé dídí èèyàn ẹsẹ̀ ọ̀rọ̀ ní ìrìn wà báyìí rè ibi ọ̀ka bá jókòó sí lóúnjẹ ọ̀ka ń bọ́ká ibi èrè bá jókòó sí lóúnjẹ ìbéèrè àṣírí ẹ̀ wà ní ìwé yìí iṣẹ́ ló wà nílẹ̀ o iṣẹ́ ní ọ̀pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ <laughs> tẹlifóònù nọ́mbà mi zero zero five four seven four nine four five five zero eight zero five four seven four nine four five fẹ́ ọwọ́ àdá kọjá mẹ́sẹ̀gì ló send lórí whatsapp torí tí a bá jẹ́ kọ́ọ̀lù àtàbà gbé kọ́ọ̀lù dídí ni pé àlejò olúwa lọ́dọ̀ mi kí n máa dá kọ́ọ̀lù àlejò mi tọ́ba wà bí òní láìkí ẹ̀ so ó bẹ́tà pé tí a bá send message ká máa reply mo sọ wà bí mi send ti ń dá message lórí tó ń dá whatsapp ti wà lára ń dì tí òun bá a lọ èmi pa fóònù mi nìsín gbogbo message tó bá wọ sí whatsapp àti ń dá whatsapp ti wà káyà bí wọ́n bá lọ wọ́n kan sólà so come and send the message ìlú ìyẹ̀sẹ̀ ọ̀tà ni mo wà orúkọ mi ń ṣe san adéwùsì tá ń tọ́ lọ́hùn bàbá olóyin nǹkan bàbá olóyin original tí mo gbé nílùú ìyẹ̀sẹ̀ ọ̀tà. ẹ ṣeun púpọ̀ sóyin eré tí ìgbìpẹ́ lè ṣe láìpẹ́ lọ́rọ̀ ẹkọ́nọ́mì nàìjíríà. iye tá ń ta seven thousand náírà sí ń ta hmm, hmm. seven thousand náírà sí ń ta. ṣùgbọ́n bá nílò yẹn yóò ràwé. kó ràwé. ṣùgbọ́n tó bá ti ràwé tẹ́lẹ̀ nǹkan. kó bá ti ràwé tẹ́lẹ̀ tó ààrẹ rìpọ́ọ̀tù ti rà á kódà kọjọ́ ńlá ló ti rà á àní kó dára kó tó ń ra ìwé mọ́ torí tá a fi sọ pé tí wọn bá ra ìwé ni pé ẹlòmíì tọ́ba ti ròyìn ẹ̀yìn ẹ̀mí ṣe dúdú ẹ̀ ọmọ yìí ṣùgbọ́n tó o bá ra ìwé wa ò lè complain because ọ̀nà mẹ́gbà tó o lè fi dá orin gidi mọ̀ ọtí kọ́ sí inú ìwé so tó ní ìwọ ọba páàsì tẹ́sì ẹni kò sọ̀rọ̀ ìyẹn ní kò ní lọ sálé ní ẹ̀ẹ́kẹ́ nìkan ohun ìdìgbà tó bá gbé lọ láàbù kó tó mọ̀ pé gidi ló gbé lọ́wọ́. manual bí ó tún ṣe lò tún ti. tó ti wà ní ìwé tó lọ fi sọ pé tó ọba ti rà wí ẹni bá rà wí òkè complain sọ sí ẹni tó kàn pé eyín nìkan mọ́ fẹ́ ìgbà bàbà táwọn pé ẹ wo ife ẹ̀ta fún wa oyin wa dúdú ọ màmá ń wọ̀ báyìí pé èmi ò mọyin bí ó sọ pé òun mọyin tó ní mo sọ fálágbàtà alágbàtà tí ọba ti rí ìwé ta a kì í kó yin fún wọn hmm. bàbá pé ìwé ògbó ń bẹ̀ ẹlòmíì máa mú tiẹ̀ dání kò sí ta fẹ́ ṣe tọ́jú online ló ti rà yóò fi hàn wọ́n pé online lè sẹ́ǹdì ẹ̀ sí mi gbọ́dọ̀ bí alágbàtà náà tọ́jú fóònù àwọn pé wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi online ló wọ́n tajà fún ó sì jẹ́ ni. a jẹ́ pé àwọn ará Amẹ́ríkà bàbá eh, ń pe bàbá wọ́n tún lè máa pe first lady náà wọ́n máa pè first lady botanical store botanical stores asake amẹ asake amẹ mọ̀mọ́dé first lady káàbọ̀ ẹ ṣe ń bàbá olóyin ẹ ti pe nọ́mbà yín àbí. bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí zero eight zero five four seven four nine four five five ẹ ṣeun púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV bẹ́ẹ̀ tí ń bá wa jẹ̀gbádùn àwọn ètò wa tẹ̀sẹ̀ ń rọ́gbọ́ kọ́ títí ìgbà míì tá a máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o ọlọ́run olú ìjọ mímọ́ ó pè yín ó ẹ máa bọ̀ Celestial Church of Christ òkè ìràpadà parish tí gbogbo èèyàn mọ̀ sí Celestial Gospel báyìí. ìwé lukú orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ kọkànlá jẹ́ ká mọ orí ọ̀fẹ́ tí ọmọ onínàkúnà rí gbà ní ọjọ́ wọn ni. ó ní èmi ó dìde èmi ó sì tọ́ bàbá mi lọ. bàbá rẹ̀ kò sì tánù. ó yá o ìkórè wa wọlé dé níjọ ọlọ́run Celestial Church of Christ. òkèèrà parish aka sẹ̀lẹ̀ gospel. kántàtà wa máa wáyé lọ́jọ́ Sunday November seventeen ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Tuesday mẹ́ta àti evangelist ọlátúndé ọlọ́mọlá aka bàbá àràtú ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò dédé evangelist muturayọ awóyẹmí àjàrà òtítọ́ tó ẹ bá wa kọrin ìjọ sẹ̀lẹ̀ gospel sunday november twenty four gangan ni kọrin ìjọ wa o ccc sẹ̀lẹ̀ gospel tẹ́ ti ń bọ̀ láti sango tẹ́ ẹ dá pẹ́tẹ́ tẹ́ wọ̀tán tààrà tẹ́ máa bọ̀ ní sẹ̀lẹ̀ gospel church tó wà lẹ́yìn life fort international school àwọ̀tán adéọ̀sùn sọ̀tú ìbàdàn olùgbàlejò àgbà ní prophet ruben àìkọ́rẹ́ jésù retí rẹ̀ òun jájọ pàdé níbẹ̀.